ẹ káàbọ̀ sá o ẹ kújọ mẹ́ta sá ẹ kú rìn àwọn aráalé ń kọ́ adúpẹ́ sá wọ́n wà sá adúpẹ́ sa, yẹ sá màá rí nǹkan tó lọ ṣe gbọ́ ipò burú sá. ẹ kúlẹ̀ màmí kí ló fẹ́ mo bá yín. a dúpẹ́ báwo lára yín sí. àwọn oògùn tí mo ra fi ń kọ́ báwo ni iṣẹ́. Ah, mo ń lóun tẹ ṣìgbọ́n so wárí ìtò tí ẹ ra fún mi gbẹ̀yìn lẹ́jọ́ mi ah, kó má bá mi lára mu àfi bí pọ́n ló fi nǹkan tó ń ṣe mí bẹ̀. ìyẹn ti dájú para yín ṣe ṣáfíṣáfí dáadáa ẹ máa wọ kíchìn báyìí sìn ebi ń pa wò ó sí mi lára nígbà tí mo ń bọ̀ lẹ́ẹ̀kan mo ra gálà nínú mọ́tò jẹ báyìí ni ṣé bá mi ṣe oúnjẹ. ẹ ṣé kí n ro màlá fún ẹ ẹ mọ̀láwà kò ṣàyípẹ́ ìjẹ́bẹ́ síbẹ̀. lára mo náà bẹ̀ ń lé. ẹ bá mi ṣe bá mi ṣe. ara tèmi sọ fún ẹ ni pé kó o wáyàwó fẹ́ bó bá jẹ́ pé o níyàwó lọ́wọ́ sí i irú ebi ń pa mí lé ní pa mí ò ní sí yẹn ń bẹ̀ báyà bá kọ ni aya là á fẹ́ bíyàwó bá kú àátún ìgbé ni lóòótọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èèyàn gbọ́dọ̀ ní sùúrù díẹ̀ kó kẹ́dùn àmọ́ ti tó ó ti tó jẹ́ mẹ́ta náà kan báyìí sí i tíṣẹ̀lẹ̀ yìí tíṣẹ̀lẹ̀. Mami, gbogbo nǹkan tẹ́ sọ bá pátá ni mo gbọ́. Ọlọ́run á ṣe ìyàwó. Ṣé dáhùn àwọn obìnrin tó wà ń tàn sìn? Abánijẹ́ àgbọn ìsàlẹ̀ ni wọ́n. Kì í ṣe pé màá kàn dé kí obìnrin títí máa gbé wọlé. Tí n bá gbé wọlé tí àtúntọ́jọ́ tí yẹn lọ ń kọ́ mi gbàdá kó obìnrin kú mọ́ mi lórí ẹ wo kí ṣe pé mi ní girlfriend bí ṣe wà yìí ṣùgbọ́n ẹ jẹ́ kémi pẹ̀lú ẹ̀ ká sì wo ọwọ́ ara wa ká wo ara bóyá ó máa dọ́gba bí ò ní dọ́gba kí tó dé pé máa gbóbìnrin kan wá hàn yín ẹ sì ní sùúrù fún mi ná ọlọ́run á ṣe ètò dá má mi ọlọ́run á ṣe ètò dá. àmì ọkọ mi ọlọ́run á dẹ̀ kí wàá tiẹ̀ kó bá tiẹ̀ mu kí tiẹ̀ kó bá tiẹ̀ mu. mo ń bọ̀ ọdún wa hello. hello mr adimara. ah mr kinshewa gbogbo ilé nǹkan ó mà ṣe wá lẹ́kẹ̀. Eh, bẹ́ẹ̀ ni a ti award contract fún yín. guy alhamdulilayi a nígbà wo nìyẹn. àárọ̀ yìí náà ni. àárọ̀ yìí. Eh, but the important thing ni pé láti jí débi báyìí láàárọ̀ by seven thirty. ah ah ah ah yéé ẹ eh, náà mi sílẹ̀ kò nìyí ẹ má wọrí ẹ má wọrí ṣẹgbọ́ ẹ má wọrí má meet up má kó níbi tí mo wà yẹn nísìn tó máa fi tó nǹkan bíi ten thirty to eleven má dé kó padà má meet up ṣẹgbọ́ ẹ má wọrí ṣé màá rí lọ́la ẹ jẹ́ kí n bá yín ṣẹgbọ́ ẹ ṣe mami ẹ má ṣe ọkọ mọ́. kí ló dé ẹ wo contract tí mo ti ń labour kì í ṣe ọ̀rọ̀ oṣù mẹ́sàn-án sìn òun ni ọmọọṣẹ́ ni ẹ ṣe pè mí sí pé wọ́n ti sign fún mi lẹ́nìí lọ́hùn ṣe o. ọ̀pẹ̀lẹ̀ fọlọ́run bá ó wá sọ nǹkan kan pé wọ́n ní tó bá máa fi di aago méje àbọ̀ ní àárọ̀ la kí n díọ̀dà wọn láti wá sí àwọn nǹkan kan báwo ni mo ṣe máa sun bí tí máa mẹ́tọ̀pù aago méje àbọ̀ lọ́fíìsì wọn sùnmọ́ láti máa lọ́ọ́ sìn. èèyàn ah, kọ́ mi òde jí láago márùn ilé ti ṣú. aago márùn aago márùn mami irọ́ tí n bá jí láago márùn tí mo bọ́ sọ́nà tí máa lọ sùn ní mọ́tò nǹkan ọlọ́run jẹ́ ká laburo ẹ má jẹ́ kí n fún ara mi ṣe mi ẹ jẹ́ ìtìmá nọ́ọ̀sì. ẹ wọ ẹdọ ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má ṣe lọkùnrin. Thank you. Mo bá lè ti jọ wọn kọ́ kó o pè ní kọ́kàn mi lè bá dé. Ẹ má wọlé, má tẹ́wọ́ tó máa pè é. Ẹ má wọlé tó máa pè é. Ọ̀dọ́ ìdájọ́ àti ọ̀dọ́ òun. ẹ káyẹ sáà ẹ káyẹ ṣé wàá sọ kí ló ti mọ́tò yín. ẹ mi ò tiẹ̀ mọ̀ ó kàn lè dákẹ́ sínsìn náà ni. ẹ dẹ̀ ti ṣẹ́ẹ̀kì orí bátìrì yìí dáadáa. ẹ ò hàn ẹ dáhùn dáadáa kì í ṣe pé bátìrì ló ṣe. mi ah, tẹ wàá yìí ó léwu gan-an. ẹ ó léwu gan-an ẹ mọ nǹkan ẹ pa bọ́nẹ̀tì yìí de kẹ ti gbogbo ilẹ̀kùn yẹn pa ó yẹ yín kẹ á wo ẹ̀yìn ẹ máa rí ìlú kan bẹ́ẹ̀ tẹ bá ti débẹ̀ ẹ máa rí mẹkáníìkì wọ́n máa bá yín ṣe mí báyìí ó yín then ibi tẹ wà yìí ó léwu gan ẹ má jáfara o ó yín ẹ má jáfara rárá ló dé. jọ̀ọ́ má ti jọ jọ lọ jọ jọ má ti jọ ẹ mọ́tò tó ní kí wọ́n mẹ́fẹ́ ẹ ni wọ́n ń wá mẹkáníìkì ó lè bá mi ṣe. mẹkáníìkì. ẹ mọ̀ nǹkan tá a gbé sọ ni. táìmù ti lọ jù náà. mo rò bá jòjì nílùú yìí. díẹ̀ ṣàjòjì ni mí. èrò mélòó lẹ rí ń tàn sìn tẹ bá pẹ́ jù mí tẹ wà yìí àtẹ̀yìn àti mọ́tò yín orò fi ẹ̀. ẹ orò. ẹ jọ̀ọ́ ẹ má kó bá mi o. Eh, jọ tẹjú ẹ. ẹ ẹ excuse me ṣe ẹ̀dá láti mi síbi kan lọ́jọ́. ẹ kálẹ̀ máa jọ àlejò ní mílíọ̀nù gbé bẹ́ẹ̀ mọ̀ mò ń bọ̀ ní mọ́tò mi kú sọ́nà mo á sọ pé mò ń wá mẹkáníìkì ẹnìkan sọ pé kí n wọ sáàrin lòmí báyìí bọ́ mo ṣe dé tòsí mẹ́rin sílẹ̀ nìkan sọ pé wọ́n ń ṣòro wọ́n ah. ṣèdè. Ah, ẹ wò wọ́n ń ṣòro lóòótọ́ ó ro wọn ò dẹ́ mọ́kùnrin kò mú obìnrin ah, pàápàá jùlọ àjòjì mo máa advice ni pé kẹ́ máa jẹ́ ìkọjá ibi tẹ́ wáyé o ṣe rí gbogbo ibi tẹ́ sọ pé ẹ ti ń bọ̀ yẹn wọ́n sì máa débẹ̀ o kò ṣe pé wọ́n ní débẹ̀. ẹ ẹ ẹ àǹtí ẹjọ ẹjọ ẹjọ help mi fún gbogbo ẹjọ tó rọ Eh, kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ́ kí n ṣe fún yín. ẹ jẹ́ bá mi bá ẹni ọkùnrin sọ̀rọ̀ lọ́dọ̀ yín bíbá yìí kọ́ńkọ́ tiẹ̀ gbà mí láyè kí n farapamọ́ di àárọ̀ la ẹ jọ ẹ wò ṣẹ́rí ti mọ́tò ọlọ́run ló ní. ṣebí kẹ́ farapamọ́ dọ̀la ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ Thank you. ṣé kí n bá yín bomi sílé wẹ̀kẹ́ wẹ̀kẹ́ ṣanra kó tó di pé mo gbóúnjẹ wá fún yín. ìlà ẹ̀ náà wọ́n bá ti wà òkè. kí ló dé ẹ jẹun tẹ́ẹ̀bà ṣe fẹ́ ṣanra ẹ jẹun. ń bọ̀. ẹ jọ àǹtí ẹ mọ̀ bí náà ẹ jọ ṣé ọkọ yóò mú bínú tó máa lọ dé ṣá. ara o sọkùnrin kankan níbi kan tó fẹ́ bẹ̀rẹ̀ pé báwo ni tí ń ṣe jẹ́ kì í ṣàjùkù ìrùn náà èyí tí mo rà á lọ ẹ bá mo ti bá yín pe mẹkáníìkì yẹn. ok ah. ó wà ta. very very much. ọlọ́run balajú náà á wà pẹ̀lú ẹ̀yin náà àmọ́ mi. ayọ̀mídé. ayọ̀mídé. ọlọ́run àbábẹ́ dúpẹ́ fún yín. àmín. ọlọ́run á wà pẹ̀lú yín. àmín. ọlọ́run á dúró ti ẹ̀yin náà. àmín àmín. mo really appreciate nǹkan tó ṣe fún mi o mo really appreciate ẹ gan ọlọ́run àwọ̀ ọmọ náà fún yín. àmín. ìgbà tí iṣu ọmọ náà bá máa jiná wọn ní fi ń ṣàwá tí ò lágbára bá. àmín àmín àmín. ẹ wo um, ẹ má bínú ẹ gbà anytime ẹni dè tẹ bá fè lẹ́mi pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ abẹ́ ní ìdè kankan just call me nǹkan tí ẹ bá fẹ́ agbọ́n náà bá kà. one good son deserves another òrè lóore ń wọ́tọ̀ níjọ́ òjò ń pọ́ngún àwòdì ń bára ìjọ ìyá ń jẹ ìjímèrè àyà bá kẹ́dùn. One good time loves another. Oh. Yes, I can. ẹ káàárọ̀. onígbèsè onígbèsè lórí fóònù wà ní. àdàbọ̀ ẹ̀ ṣùgbọ́n nígbà tí mo ti jí láàárọ̀ yìí tí mo ti kọ́kọ́ fẹsẹ̀ kọ níbẹ̀ mo ti mọ̀ pé owó ń bọ̀ fún mi lẹ́nu nìyẹn. kí lélẹ̀. owó ọdún tí mo jẹ yín tẹ́lẹ̀ nìyẹn lọ́dún tó kọjá. ètò ẹ̀kọ́ kó sápò náà dúró tọdún nǹkan. máa fún mi. wá wá wá wá wá sórí mi ò láì gbogbo pátá tó fẹ́ máa bá mi lò yìí kó tiẹ̀ jẹ́wọ́ ló yá bàbá mi lówó fi kọ́lé yẹn ìwọ̀nba díẹ̀ ni gàlẹ́gẹ́rẹ́ máa ṣe náà ẹ sórí ilé tó ń wò yẹn bàbá mi ó jìṣẹ́ jìyà kọ́ mi ì dẹ̀ ní gbà kí èèyàn jẹ mí ní owó ogún àbò dáhùn wobi bí wo bí jẹ́ sọ nǹkan fún ẹ̀sìn ṣé o mọ̀ pé july la wà ń sìn tí july bá ti tán tó o bá ti kó owó mi wá pàpọ̀ ti kúrò nílé yẹn simple kò jù bẹ́ẹ̀ lọ. ẹ má bínú dáàdi Fatima ẹjọ mo máa sanwó yín. ó dẹ̀ kó rẹ̀. bá mi kì í síta kí mi ló bá dẹ̀ rọ́bọ ọkùnrin náà ló bá pè mí ló bá ní pẹ́pẹ́ sí o mọ́tò òun bàjẹ́ síbì kan ní o òun wá wá mẹkáníìkì tó bá bóun tún ṣe ah, nítorí náà kí n jọ kí n gba òun sílé. Ah, ah, ṣé o dẹ̀ gbà sílé. nígbà tó jẹ́ pé ojú náà rojú ṣàánú mo kúkú gbà kó wọlé kódà mo ṣe é lálejò nígbà tó wà lọ láàárọ̀ yìí bó ṣe fún mi thirty thousand naira nìyẹn pẹ̀lú business card ẹ̀ ó fún ẹ ní thirty thousand. thirty thousand naira. a jẹ́ pé owó gbogbo rẹ tó ṣe fún ló fún ẹ yẹn. àbí. o yọ sọrọ mo mọ̀ pé ti ṣe eré ṣe fún bàbá yẹn pé tó fún ẹ ní thirty thousand naira tán. mi pé. ẹsẹ̀. kí ló yẹ fa gbogbo yẹn mi ò láìkí ẹ o kí ni nǹkan tó ń fi mí pè ṣé aṣẹ́wó ni mí àbí kí ni mo ní mi ò mọ̀yàn rí kò ń ṣe boyfriend mi ah, ah. nígbà tí mi ò dẹ̀ kí ń ṣajá mi ò láìkí ẹ má bàbá mi ṣe rere bẹ́ẹ̀ yẹn. má bínú mo ń bá ẹ ni but mo yọ ó rò pé èèyàn tó lè fún yàn thirty thousand naira aláàánú èèyàn ni. ah aláàánú ni sori bó ṣe fún mi thirty thousand yẹn àfi bí ìpò ń mọ ìṣòro mi ṣòro lórí burúkú tó pẹ́ran lálọ́dún mi agbójúlógún tó fẹ́rẹ̀ fóṣìta yẹn ọmọkùnrin yẹn ọdún ẹni mo kọ́kọ́ lọ straight mo lọ settle. ó dà bẹ́ẹ̀. nígbà tí mo dẹ̀ fún tó jẹ́ kó yé mi pé mo ṣe ń jẹ́ òun lọ mo ní mo mọ̀ má sanwó yìí. kí ni burúkú tó dàbí àpò ẹ̀wà yẹn kò tiẹ̀ ní yé máa dà ẹ́ láàmú mọ́ ọlọ́run tiẹ̀ ṣeun but Moyo oníbọ̀bọ̀ yẹn fún ẹ ní business card àbí. Mm-hmm. ó fún mi. ó ṣe kúkú wà lọ. kí n wá lọ. ẹ nà ó ò lè sọ ọlọ́run lè rán sí ẹ. ẹ ǹlẹ́ ìyá ẹ̀ ṣàlàfíà ṣùgbọ́n ok ọ̀gá ṣé o lè ní problem today. dé. ẹ ṣe júwe fún mi náà ni mo ṣe wà. ọ̀dọ̀ wa ìgbà yóò ní ṣe even kí n kọ́ ti sọ fọlọ́kadà gan máa dìde yẹn máa bọ̀ straight ni um, o ṣe ọjọ́ o wàlá o ṣe ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an ni ìwọ ló jẹ́ kó lè bọ́ sọ́wọ́ àwọn olóró mọ̀ nǹkan báyẹn ibi tí mọ́tò ẹ̀ kú sí ẹni tí wọ́n kọ́ rí bọ́ ẹ̀kọ́ báyìí tí mẹkáníìkì lásán mo bèrè lọ́wọ́ ẹ̀ ó ní mẹkáníìkì kí tó bá dé bó ṣe gbélẹ̀ ibi tẹ́mi gan ti mọ̀ ọlọ́rọ̀ nìyẹn so if not you bó ni má dùgbà ṣé mọ́tò mo fẹ́ sùn ọjọ́ ni. èyí ló ń sọ̀rọ̀ báyìí ó rò lápé ṣùgbọ́n ẹ̀rù kò tọ́pẹ́ sà. ní ọjọ́ yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ pé ṣé ọkọ ẹ ṣé ò ní bínú tó bá dé èsì tó fún mi ni pé kò sí ẹnì kankan tó máa dà mí láàmú bẹ́ẹ̀ tí mo dẹ̀ fi kọ́ bẹ́ẹ̀ lóòótọ́ mo ò rí ẹni wọ̀n ọmọ ẹ yẹn tó wà lọ́dọ̀ ẹ bàbá ẹ̀ ń kọ́. bàbá ẹ̀ kẹ́ ọ̀rọ̀ nínú nǹkan tẹ́ bèrè lọ́wọ́ mi yẹn bẹ́ẹ̀ ni sà kò ṣe pé mo déédéé ní oyún tí mo níyẹn kò wù mí rárá ìṣòro kan ló dé bá mi nígbà yẹn tó fa sábàbí. ẹ kúlé o. kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. márùn ẹ. débi iṣẹ́ lè nìyẹn ọ̀gá mi bá pè mí ní òun ti máa ń wò mí pé agbára mi ò gbé iṣẹ́ tá à ń ṣe pé mo kàn máa ń ṣagídí ni ló bá ní kí n máa lọlé. ẹ kò ṣe kíni. ó ní kí n máa lọlé. ẹ kí ló wá dé tó o bẹ̀ wọ́n. màámi mo bẹ̀ mo fẹ́ bẹ̀ pa kódà mo tún rán àwọn èèyàn sí kó bá mi bẹ̀ pàpà ṣe ló kọ̀ jálẹ̀ ó ṣàní kí n máa lọlé. ọlọ́run o má má jẹ́ ká pàdé alátakò eh, tí mo dẹ̀ sọ pé tó o bá tiẹ̀ dé láti ibi iṣẹ́ nǹkan tó o bá rí mú bọ̀ ká fi wá nǹkan jíjẹ díẹ̀ sílé. tó ga ọ ṣé pé kò sówó lọ́wọ́ yìí náà. kò sówó kankan lọ́wọ́ mi kódà látàárọ̀ báyìí mi tí èfi nǹkan kan kẹnu. ebi ń pè mí náà mi ò tí ì jẹ nǹkan kan. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ kí n wá lọ sọ́dọ̀ ìrẹ́ mi ìyá táwa bóyá rí nǹkan kan fún mi ká tiẹ̀ fi wá nǹkan jíjẹ sílẹ̀ ṣùgbọ́n ọkọ mi ìdá ẹ má pẹ́ torí ibi tó ń pa mí ìgàn òye ti fẹ́ máa kọ́ mi. olóhùn ní jẹ́ mo dé tán báyìí ẹ má pẹ́ mi jàre kọ́kọ́ mi. àti mo àǹtí mo yọ. àǹtí mo yọ àǹtí mo yọ mú mi ni mọ́tò ti gbá mú mi ni mọ́tò níta the real condition tí mọ́mí yìí wà ó critical gan àdèmà ní ìdówó láti tètè carry out operation fún especially ẹsẹ̀ wọn tí mọ́tò yìí tẹ̀ ìwọ náà wojú wọn sórí gbogbo ìlú ṣe rí need urgent attention from un nísìnyí. doctor bí èlò lè máa wá ní dubai um, to start with tẹ kọ́kọ́ lọ wá bí hundred thousand ọkẹ deposit so a máa bẹ treatment lọ nǹkan tó bá kú wọn a máa jẹ ah dókítà níbo ni kí n ti rí hundred thousand naira ẹ ẹ jọ ìṣàánú mi ẹ má jẹ́ kí màá mi kú báyìí ẹ jọ. kò sí nǹkan gbọ́ tí mo lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn lẹ́yìn pé kò tètè lọ wá òun wá torí pé kí n ìjáfara ni lórí ọ̀rọ̀ wọn. yéé mo hundred thousand naira kò sówó mo ní fẹ́ three hundred thousand. Ah, ah. hundred thousand naira ah, ó pọ̀ ó pọ̀ nínú kò sí kò sí ìrẹ́lẹ̀ tí wọ́n á ṣẹlẹ̀ sí mi sọ fún mi nígbà tí wọ́n tẹ̀ ní kí n lọ mú hundred thousand wá níbo ni kí n ti rí àti ti pípa mi. ọlọ́run á fún wa rí. àmì. òun mo dẹ̀ nímọ̀ràn kan. inú mo rọ̀ wọ́n ni. mo rò pé bóyá kí n mú ẹ lọ sọ́dọ̀ bùdá mi káyọ̀dé. bùdá káyọ̀dé. bùdá káyọ̀dé tó tó sinmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò gbà fún un ojoojúmọ́ ni mo máa fi ń bú wọn ṣé tí mo bá tẹ̀ wá lówó yẹn lọ́wọ́ ṣé wọ́n máa fún mi ni. dùnà ṣé tí mo bá débẹ̀ ṣó máa bú wọn ni. Ah, mi ò ní bú wọn. máa ṣàlàyé ara ẹ fún wọn ṣé gbogbo ló ń wá nǹkan mo dẹ̀ mọ̀ pé wọ́n máa fún ẹ àti pàápàá wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ chairman unit wọn so owó wà lọ́wọ́ wọn gidigidi kan. chairman unit wọn. mi kú ní choice wá tí mo yá kó ti yá. bẹ́ẹ̀ ni ìyá àjẹ́ ọ̀rẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ńsìn tí kò yé mi o ìyẹn ní branch wa. Ah, kí ló ṣẹlẹ̀. Ah, bó ṣe ń lọ kò yé mi ara ti rárá. ṣé àwọn lọ́tẹ̀ ti wà lọ́dọ̀ yín náà ni. ó dà pọ́n ti gbára wọlé o. àwọn tó try ẹ̀ branch wa. kí la fojú wọn rí ah. alẹ́ ìyá wọn pa ni. àwọn máa ṣe. ibi wàá lè wà mo ti ń wá yín látọ̀sán èèyàn kan ló wá sọ fún mi pé ẹ padà sí bẹ́ẹ̀sì yín mọ̀ pé bíbá ilẹ̀ wà. kí ló dé mo sọnù ni èwo ni kí ló wà mí fún mo fi wá rí fún nǹkan tó wà important. nǹkan ló wà important. wà ìwọ ni kíní gan ṣé brọ́dà ẹ bọ́ sọnù ni dá mi lóhùn o tún bọ̀ gìrìgìrì báyẹn o rà wá lórí ìjókòó o lè kí wa ṣàkéré jù ni. àwa kéré gan kò lè rà wá. ẹ jọ̀ọ́ nítorí ọlọ ẹ má dá sọ̀rọ̀ wa ẹ má dá sí family affairs wa ẹ jọ̀ọ́. ẹ ẹ wá dẹ gbẹ́jọ́ iná sọ́dọ̀ mọ̀lẹ́bí yín abayín sẹẹtù ẹ. Ah, ah. family issue wo ló ń sọ ṣé kémi náà lọ sọ́dọ̀ wọn sí káwọn àbúrò wọn má lè kémi alálẹ kan oṣù gbogbo oṣù tó máa bá mi dánwò lè lò pé àbí. àbúrò mi àṣebẹ ṣe ìyá àṣebẹ àbí tó sìn máa gbá wọn lójú ni. ṣé ẹ fẹ́ máa wọ mi lójú àwọn eléyìí. èrè ló ń ṣe ẹ. <laughs> èmi láì gbogbo àwọn nǹkan tẹ́ máa ń ṣe bọ̀dá mi ẹ má bínú. kí ló fẹ́ owó. irú ọ mo fẹ́ wá rí yín fún nǹkan tó wà important. ṣògbó wa ní kí ló important. <laughs> mo fẹ́ rí yín fún nǹkan. kí ló fẹ́ rí mi fún. ó lè múṣẹ́ wa. ilé àmúṣẹ́ wa. iṣẹ́ wèrèwèrè lè fẹ́ mo fẹ́ wá gbowó ni. irọ́ ni o lọ pè wá. kí n tó lọ pè wá ẹ mọ̀ nǹkan ó ní problem díẹ̀ mo lè ti sọ fún pé ẹ máa help ẹ. owó àbí. bí èlò. hundred thousand. hundred thousand ìṣàlóbádé ṣé ó ṣáà ti gbà. ẹ ó ti gbà. kó wà bọ̀. ẹ ṣe. kí ló ń sọ fún ẹ mo lọ mú iṣẹ́ wa onírọ́. ọmọ ọmọ kankan tí mo toast njọ yẹn tájọ tó jọ bú wa pọ̀ yẹn. ọmọ tó bu alọ́jọ́ yẹn ọmọ Ferrari yẹn gbogbo wájú Ferrari ẹ̀yìn Ferrari yẹn. ó ti gbà irọ́ ni o. ìyá ẹ ti ka ayé jẹ. Ah, ọlọ́run ah, ìyá ẹ wo. ó mú pass there at last. Ah, pass kọ penalty ni àmọ́ mo ti gbà wọlé bọ̀ mo mọ̀ pé màá net ṣáà ni. kò máa score iṣá nìyẹn. Mm-hmm mo ti bá bọ́dà mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti àgbúrè láti fún un lówó yẹn ṣùgbọ́n ọmọ nǹkan tó máa ṣe fún mi nsìn tó bá ti débẹ̀ gbogbo nǹkan tó máa ti bá ẹ wàá sọ pé o ti gbọ́ o ti gbà kó ṣàlè fún ẹ lówó kí wọ́n ló máa bá tiẹ̀ lọ ṣé yẹ kọ́pẹ́ẹ̀tì torí kò rẹ ọ̀fẹ́ yé mi kò sí wàhálà mo ti gbọ́ ọ̀rẹ́ mi má gbà fún un iwájú ẹ̀ bàjẹ́ ẹ̀yìn ẹ̀ náà bàjẹ́ because olúbóyè wà yẹn ọbẹ̀ jáde ọmọ yẹn o tí bá rò ó máa rún ìwọ rò ó ń tiẹ̀ kó lè rún papọ̀ Ee kálẹ̀ o. Kálẹ̀ yàrá ọmọlúwàbí, ọmọ tó kọ́ ń lé tó dẹ̀ gbẹ́kọ̀. Má bí ọ̀sìn. Ẹ̀mọ́ rẹ̀ mi jókòó dára rẹ̀. Jókòó feel free. Ọmọ ìgbọ́n mọ́ lọ sọ́rọ̀ tó bá ṣe jẹ́ kó jẹ́ kí n gbọ́ lórí fóònù. Bọ̀dá mi bá mi tọ́jú ọ̀rẹ́ mi dáadáa. All right ṣe fàájì onífàájì làwa o kò túra ká jẹ́ kọ́mọ ìjẹjà jọ. no no jẹ́ kọ́ fún mi. Ah, mo wà ókè. mo wà ókè. ṣé òun ti dún ni jẹ́ jẹ́ jẹ́ fún mi ọmọ rata. ọmọ kíkà ni o. òróró ńkọ́ ṣé fàájì òbí ọmọ tó ń ṣe ẹni pé òwe Yorùbá ló tẹ̀lé àbí tọ́ni tí wọ́n bá fẹ́ lọ yá aṣọ tó wá ní kó jẹun àbí wọ́n á ṣe fáńpọ̀ yẹn wọ́n fi yẹn lẹ̀ kọ́kọ́ jẹ kó mu ọ̀rẹ́ ẹ̀ ti sọ nǹkan tó fẹ́ fún ṣe bówó ni má wọ́ọ̀dì kò sí pọ́blẹ̀mù ọlọ́run hundred thousand àbí ìgbésí wàhálà máa fún ẹ ara ta máa ń sọ nìyẹn ká láti ìgbà tí mo ti toast yẹn ló ti gbà ṣé yẹ kó ní problem owó wọn mọ tó fáyìn báyìí ah anyway ọ̀rẹ́ mi ẹ jẹ́ kó ṣe introduction ìyàwó mi rè o o ṣáà mọ̀. ẹ nà mí mọ̀ dáadáa. ọwọ iṣẹ ṣe é bàjẹ́. ọ̀rọ̀ díẹ̀ tó sọ pé ń ń o ti wá sọ ń. ohun tó dẹ̀ wá ṣe ó ṣe ń kanlẹ̀ ní ìlú. <laughs> ìyàwó mi ṣe àwà ẹ̀ mọ̀ sí ẹ̀ nígbà yẹn a bá ṣe fàájì tán sí ẹ a máa jọ lọ́ọ̀lì ọlọ́gbọ́n ṣe ara wa wò wá ṣeré fúnra wa gan ọ̀la ìtọ́lá ó pọ́sibù kí n tó fún ẹjọ́ hundred thousand yẹn lọ ọ̀nà ṣàjẹ̀bí díẹ̀ sáré ṣe fàájì tán. ó tù ọ mi ò ṣe kọkọ o tẹ bá fẹ́ fún mi lówó ni kẹ́ fún mi èwo ni kẹ́ kọ́kọ́ bá mi lájọṣepọ̀ kó tó di pé help mi mi ò ṣe. bọ́dà pé o kẹ́ẹ̀tì nǹkan tí mo sọ ṣebí àpérò mi ló ti gbà ń sìn ẹ tí wọn bá dẹ̀ ti gbà fọkùnrin àbí kí ló dún kù àwọn múra wa ń gọ̀ọ́lá tó jẹ́ ó pẹ́. ẹ ṣé mo lè pọ́ mi. pọ́ mi ìgbà ẹ ti yọnu o ibi tẹ yọnu lé ẹ̀rẹ́ ni sọ fún yín ẹ̀yin tẹ níṣòro ẹ dẹ̀ mọ̀ pé ìṣòro tẹ ní yẹn hundred thousand ìṣòro yín ẹ ti wá ní tó fẹ́ fún yín tó dẹ̀ máa mú yín wọlé wọlé yín yẹn láàrin ìṣẹ́jú márùn-ún hundred thousand yẹn ẹ̀ ká ẹ wá tún ṣagídí pé ẹ lè ṣe ṣẹ̀rí ṣòro tẹ̀ rí yẹn ẹ lè bọ́ ń bẹ̀ ṣẹ̀rí ṣòro yín yẹn ẹ wá gbé lọ mountain of fire ibẹ̀ náà tó máa sọ problem ó ti yẹ yín kò ń ṣe mi tá à ń wá yìí. ẹ dúró lọ dùísìkì ló pé ni tó máa ń mówó lẹ̀ ọ máa ń gbowó ni. ẹ dúná dúná dúná má fi dùn má fi dùn ó ṣe nǹkan kan tètè báwọn. ẹ àmọ́ ń fowó. ẹ dálọ́ọ̀gì àwọn obìnrin náà nìyẹn ẹ̀yin ẹ̀kan ṣe fọ́lọ́run tiwájú yìí ẹ ẹ lè dá mú tẹ̀yìn ẹ lè dá jẹ àwa iná la máa ṣe everything. ẹ ẹ lè yẹ fún mi. o ti ya wèrè kí wọn lọ́wọ́ ẹ o ti ya wèrè. ọ̀dẹ̀ lẹ máa ń pèyàn yípa ẹ̀ṣẹ̀ yóò bí ẹ spirit shitting spirit shitting ó ṣe wà lára yín báyìí náà kí n kàn fún ẹlẹ́fẹ̀ẹ́ lọ́dún ẹ̀ta ọ̀sán ní ó ti kíra ní ó ti kiri òbí tó bá yẹ kó lè ṣe máa lọ. ẹ ṣe ò gbà. bó ṣe wá ẹ jẹ máa wo ferrari ni everything o gbogbo nǹkan ní ferrari ni o. adójúkòkòrò náà ti fi ṣeré ní àwọ fàájì. ṣé wọn kọ fún pé o ti lọ́wọ́ ìgbópa fún ẹ máa jọ ẹ lójú ẹjọ́ màá rí lọ bọ́sùn màá lọ́wọ́ gidi wá fún ẹni àbólóṣì lélẹ̀ ilé ìlànà àdájọ́ ọgbà lọ́kà yìí. ìdèbójú kò dá máa nínú ọ̀gá o lè gan o lẹ́sẹ̀ bó ṣe fún mi tálíkà ni o. sáré olówó ló wá ló wá ọ̀nà. ọlọ́run máa ọlọ́run máa yẹ fúrẹ́ ṣàyà. ṣé o jẹ sórí àbúrò mi yẹn lọ ṣe ẹja alábọ̀dé òkè ṣẹṣẹ tó mú wa náà rèé wọ́n fẹ́ sẹ́ẹ̀tì mi ni ọ̀ṣẹ́ lọ́pẹ̀sẹ̀ àbí òkè ṣèbó lòun ti bá sọ̀rọ̀ ṣó bá sọ̀rọ̀ tó ṣe báyìí. má bínú àbúrò ẹ̀ gan yọnu kẹ̀kẹ́ márùwá ni ó yọnu gan. ẹ mú mi ẹ jọ ẹ ṣàánú mi ẹ help mi lọ́nà kan náà ni owó tó fẹ́ fi ṣọpẹ́ṣàn fún mọ́mí mi náà ni mo ṣe wá tí mi ò tí ì rí yìí wọ́n dẹ̀ ní tí mi ò bá kó wá òun ò lè ṣe nǹkan kan mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí mọ́mí mi kú ẹjọ́. ah ooo káníwò yà náà ló wà ní n bá tẹ̀ lówó fún ẹ ṣùgbọ́n gbogbo owó tó wà lọ́wọ́ mi òun làbúrò ẹ̀ tí wàá gbà tó ti kó lọ sí skul lánàá ojú ẹlẹ́dàá ẹ̀dẹ̀ ń gbọ́ ọ kọ́ bọ̀ báyìí kò sí lọ́wọ́ mi rárá kò wá sí ìdí kankan tá a tiẹ̀ lè jọ lọ́wọ́ bóyá tí bá ti ẹ̀bẹ̀ wọn bóyá wọ́n lè yá mi kí màá mi kàn fi gbádùn ni màá lè dá padà fún wọn. ọ̀rọ̀ owó ló ń sọ báyìí ládùúgbò yìí ìtagbẹ́ o kò sẹ́nikẹ́ni tó tẹ̀lé yáyọ̀ ní kọ́bọ̀ pàápàá èmi tí n bá lọ bá ọba máa fi mí ṣe yẹ̀yẹ́ ni àmọ̀ràn mi sí ẹni pé tó bá tẹ̀síwájú ọlọ́run sì lè gbá láàánú pàdé ẹ̀ bẹ̀tí mi ní kọ́bọ̀ ẹlẹ́dàá ẹ̀rẹ́ ń gbọ́ ìyá òwúwo ní kú lágbára ọlọ́run ẹ lè ṣe kí n ló wọ pẹ́sàn yẹn ṣètìlẹ́ tó bá wọlé lálàáfíà ẹ pẹ̀lẹ́ ṣé ọkọ mi tètè bọ́ Het is heel goed. Mi ò lè rí ìyẹn mọ́. Owó tí mo ní kó wá wá, ṣé o fi dẹ́pọ́sìtì ẹ̀yìn? Ẹ mi ò tí ì kẹ́ẹ̀tì ẹ̀yìn. Gbogbo ibi tí mo lọ, mo kò sí owó. Mo wá pé tí bá pa padà lọ, màá kúrú. O tí ì rí. O wá jókòó síbi. Ìjókòó yìí ò ní ìrànlọ́wọ́ kankan láti ṣe lórí ọ̀rọ̀ mọ́ mi. Mo ti sọ fún ẹni jọ́sí pé ìjáfara léwu lórí ọ̀rọ̀ mọ́ mi pé kó lọ wá owó yẹn wá ní kíákíá ká lè tètè bẹ̀rẹ̀ tọ́jú lóyún wọn ó bẹ́tà kó dìde ń sìn mí ní sọ fún ẹ jù bẹ́ẹ̀ lọ ṣe ti gbọ́. mọ́mí ẹ jẹ́ kí n tètè lọ náà lè ṣe màá ń bá mi lọ. Ìyá ta ni ẹ kọ́ ọ ẹ ká sọ ṣé o sì o. ara sọ mo wá lórí ọ̀rọ̀ tèmi àti ìjọ sọ kálẹ̀. ẹ o ti rẹ́dì. mo ti rẹ́dì. that's good. ṣùgbọ́n ẹ má bínú sáà mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni. kí ni ẹ. nǹkan tẹ sọ pé a fẹ́ ṣe yẹn ṣé tá a bá ṣe tán ẹ ṣọ́ọ̀pù máa fún mi lówó yẹn ọ̀gá ọmọ èèyàn láláìgbàgbọ́ o dùnà ṣé èrè torí mi ojú mi jojú ẹni tí ó máa ṣàdéhùn tí ó ní mú ṣe dá lóhùn ẹni ìwòsórí mi mi ò kì í jégun mọ́yán tí n bá ti ní máa ṣe nǹkan máa ṣe ni o tó bá dẹ̀ wá ń dáwọ̀tún mi gbà yẹn ò lè máa lọ. mo ti rẹ́dì. o ṣùọ́. Sure ẹ̀bọ̀dé báwo lè ṣe máa ń ṣojú iṣẹ́ kò mú kò dénú ẹ̀ ní bá dénú ẹ̀ ó lè má lọ́nà. àmì gbogbo wà láti kọ́. èmi ò láàkì báyọ̀ ṣe nǹkan wọn kó máa ṣe bí gbàtẹ́ pé ṣáà ṣe nǹkan tó máa ṣe kó kó sì dìde bíbà ah, I don't like it now túraká. oògùn ayélè. ṣé ti yá. oògùn ayélè. ọ̀sẹ̀ ah, ló la dé bẹ̀rẹ̀ kọ́. Ah. oògùn ayélè o. ìjì lọ́tún lọ́sí. omi ayé ṣàn ó lè gbé ni lọ. odò ayé tó kún olúwa má jẹ́ kó gbé wa lọ odò ayé tó kùn yìí o má jẹ́ kó gbé wa lọ. má wò lẹ ká wàásù olówó àmì fifty thousand lọ́wọ́ mi. nínú wo rákàdé níbo lẹ ti fẹ́ kí n rí iye tó kù sí i ṣe bí hundred thousand ni mo sọ fún yín pé mo need fifty thousand lè kó fún mi yìí. ẹ hundred thousand ló béèrè àmọ́ ńgbà tí mo débi tí mo kó ṣe ṣe fifty thousand mo bá ah, mo ṣe try ìwọ náà lọ́wọ́ àyòkù náà. Ah, mo bọ̀rọ̀ káyọ̀dé kò ń ṣe promise tẹ̀sán tẹ̀ ṣe fún mi délé yìí fifty thousand kan kọ́ tí mo fẹ́ ṣe. àgbélò tọmọ promise pé màá ara ta máa ń sọ fẹ́yìn obìnrin náà ni ká nígbà tí mo ti bẹ́ẹ̀ sọ́ ló ti gbà ṣọ́jọ́ tí mo kọ́ fi lóyìn ìgbàlá owó tó wà lára mi bíi three hundred ni mo ṣe lè ṣá two hundred fún ẹ wò ó sì mo débi tí mo kó sínsìn fifty thousand tó kù mo try now ah, èmi gan máa bọ́ gbòòrò sí màá tún lọ strike ni. fifty thousand pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe mí ẹ̀rẹ̀ ti ṣe kọ́tẹ́ fẹ́ ṣe tí ẹ ti yọ tójú yín ẹ wá ń fún fifty thousand owó kí ni kò tó kankan tí mo fẹ́ fi ṣe kò tó ẹyàn mi jẹ ni ẹyàn mi jẹ ni mi ò mi ò mi ò ní gbàrú ẹ ẹ bá mi fi kún. ah wá wá wá ń tó yàn fi gbogbo yẹn lẹ ah tabalẹ tó ń gbọ́ wá ń sì dáadáa ìgbéyàwó àti pé èèyàn ṣe nǹkan yẹn sọ fifty thousand ọmọ kékeré wo ló pe ni ah òun bèlè àwọn gẹ̀ẹ́sì ń gbòòrò ah, rán sí wàásù ojú wọn máa ń rí tókọ́ tó gba wàásù òótọ́ ni àwọn tó wà lókè ló ń sọ wàásù ah, ọláìpá wa gan wa ń gbòòrò ni mi ìdẹ̀ kì í ṣe ìgbìn ìgbín náà bàrò tó máa ń ṣá wàásù. ìyá ọ̀rẹ́ mi ni ìgbín náà bàrò wàásù ni ó lè ṣọgọ́rùn-ún gan tó bá kárì. èèyàn mi jẹ́ o èèyàn mi jẹ́ o èèyàn mi jẹ́ o kò ń ṣe èmi àti lélẹ̀. òbí ṣe àdéhùn èmi àti ẹ náà nípa màsáré ṣe. àtẹwọ́ làbàlà àwọn ẹni tó kọ́ ohun tá a máa dà bẹ̀ lọ́wọ́ wa àyànmọ́ ọ̀run tàtàyé nàgà wo kò ṣe é yí padà èyí ò wá wí tẹ́lẹ̀dá láṣẹ. ẹni yóò ṣe mo di dandan kó ṣe yóò ṣe yóò ṣe yóò ṣe yóò ṣe lọ́la ìlẹ́jú wa ohun tọ́lọ́run ni lákọọ́lẹ̀ sí tàbọ̀tàbọ̀ wa yóò ṣẹ bọ́tà fẹ́ bọ́tà ilé kọ̀ yóò ṣẹ lọ́lá alárùnàbí lọ́lá ọba àbí òkè. àtẹ́wọ́ làbàlà ọmọ ẹni tó kọ́ ohun tá a máa dà bẹ́ẹ̀ lọ́wọ́ àtàfọ̀ ayọ̀mọ́ ọ̀rùn ayọ̀yọ̀ ẹ ti wà wọ́n gbọ́ ẹ ṣe kí ni ẹ rárá balẹ̀ gbọ́ ẹ ṣe mi bẹ́ẹ̀ parí ẹ má lọ pariwo àwọn onídà ẹni tó yà mí òun tó lára yín bẹ́ẹ̀ jọ abúlé ẹ jọ ṣe bí ọjọ́ mi pa mo náà wọ́n dà ẹ jọ mo wọ́n rẹ̀ ẹ má ẹ jọ ṣe pa mo máa ṣe kó jọ́ jù mí àbúlé kó o gbé dáadáa mo lọ

Ẹ máa ṣe ọ̀nà àlejò, ẹ máa ṣe ọ̀nà àlejò, ẹ máa pèsè, ẹ máa pèsè, ẹ máa pèsè ẹ máa rẹ́rìn ẹ máa

You have got me. báwo. bí mo ṣe jáde lọ́sìn fifty thousand ni mo rí. iye <sighs> tí ẹ̀kọ́ ni nǹkan tí mo fẹ́ sọ fún mi mọ́tò tí mo wọ̀ mọ́tò wọn chance ni wọ́n dẹ̀ ti gba gbogbo yẹn lọ́wọ́ mi nígbà tí mo tún bá wọn ṣagídí gan wọ́n nà mí and again nígbà tí mo ń bọ̀ tí mo wọlé mo lọ wo mọ́mì mi ní wọ́ọ̀dù tẹ́gbọ́n wọn sí wọn ò sí bẹ́ẹ̀ ṣé wọ́n ti gbé wọn lọ sí tíátà ni. jókòó. ṣé mọ̀ pé mo sọ fún ẹ̀jọ̀ sí mo ní ìjà fara lé o lóòótọ́ la ti gbé mọ́mì kúrò nínú wọ́ọ̀dù àmọ́ inú tíátà kọ́ la gbé wọn lọ. níbo ni wọ́n á gbé wọn lọ. adu ọ̀rọ̀ mọ́mì adu sọ́tún adu sósì. So a at the end I lose mommy. ẹni ìsìta ni. mommy ti kú. dókítà mo bẹ̀ yín mo bẹ̀ yín àrùn bíi. Gal. ìyẹn pé ojú ẹ̀ ti rí nǹkan tó tó báyìí ẹ máa sọ pé ojú rí ìwọ̀gbọ́n lẹ́kọ̀ọ́ máa pè bẹ́ẹ̀. kò mà tó síbẹ̀ sà. bẹ́ẹ̀ ni lẹ́yìn oṣù mẹ́ta ni mo bá padà lọ sọ́dọ̀ káyọ̀dé kí lọ sọ fún pé mi ò rí nǹkan oṣù mi ní pé mo ti lóyún. bàyá káyọ̀dé nǹkan tèmi àti yín ṣe lọ́jọ́ yẹn mi ò rí nǹkan oṣù mi mọ́ mo dẹ̀ lọ sọ́dọ̀ dókítà wọ́n ní mo ti lóyún ni. o ti lóyún. bẹ́ẹ̀ni. fún tani. fún yíyan. ó ya wèrè ni ó lóyún fún mi àwọn ọkọ mo ṣe máa lóyún fún mi ayé ẹ fẹ́ bàjẹ́ ogun fẹ́ pa ẹ ni. ó ah, ah. ní sori fọwọ́ àtúnṣe yẹn ah, kí ni ìtumọ̀ ṣé ọ̀dẹ̀ ló pè mí ni ìgan ló wá bá ló pè ni ṣé mi àti ẹ ládẹ́ ògbé kó lóyún fún mi ni àbí ìgbà tá a ṣe tán mi fún ẹ lówó mo ti pay off ni. Ah, ah, bọ́dá mi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu yìí ìgbà tẹ́yìn àti ẹlẹ́jọpọ̀ ẹ fún lówó ṣé ẹ mọ̀ pé tó máa bá obìnrin lájọṣepọ̀ ó ṣeé ṣe kó lóyún ni ẹ jẹ̀bi ẹ bá má fún lówó ẹ jẹ̀bi. Ah, bí n pé wọ́n ṣe pé fún ẹ obìnrin bá mi sọ̀rọ̀ ó yá wèrè. èmi ò yá wèrè o mi ò yá wèrè ẹ má sọ pé mo yá wèrè mọ́. ẹ kúkú dábàá ní mi ò yá wèrè ó dábàá ṣe máa kó máa fún ẹ lóde máa máa ṣe é ṣe fún ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba. táàmì kí ló jẹ ni wo tí n bá mú wọ tí n bá mú wọ. ẹ ó dà kí ló ṣẹlẹ̀. mọ́mì bọ̀dà káyọ̀dé ló fún ọ̀rẹ́ mi lóyún wọ́n dé láwọn ò ní gbà. tó dé ọlọ́ọ̀bí pé ó máa wọ náà ṣé ojú ẹ mo ṣe mú wọlé ni mo ṣe fún lóyún ò ní kúrò pẹ̀lú owó tó ń pamọ́ mi yìí o. wọ́n má ṣe pé fún mi jàre má ṣe pé fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ. ọmọ yín wù ẹ̀kẹ́ ní kí má ṣe pé fún ẹ jẹ́ kí n mú yín ó dàgbẹ́ ti ya wèrè. kó sí kó tẹ fẹ́ ṣe jàre. kì í sọ̀rọ̀ ariwo kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ló pè yín sísìn kí ló kàn yín bẹ́ẹ̀. tó kàn mí. wo sotiri kan tí wọn fẹ́ dalẹ̀ èmi èmi lẹ́fẹ́ tó yún wèrè mọ́ lọ́rùn tọ́wọ́ bí ẹgbóyún wèrè yẹn gbé lọ síbi tẹ́ ti gbé wa èmi kò ní da fún ìyàwó náà. Ah. ìyá mi ló ń bú ẹgbẹ́ mi sọ òun ọ̀pọ̀ ẹ̀ ọmọ ọ̀la èmi ló yàtọ̀ sí aláìlẹ́kọ̀ọ́ èmi ló yàtọ̀ sí aláìlẹ́kọ̀ọ́ ó ní ìyá ò lè mọ ìyá òrórí ẹ̀ ọmọ ọ̀tá gbogbo eré amúgbó ti mú gorí ẹ̀ ti dàrú ó jẹ́ tó gbé lọ́sẹ̀ kájú hospital kó tó já sọ́jà ọmọ àlè. kí ló sún ẹ lọ́dọ̀ káyọ̀dé tó lọ tẹ́ra lẹ̀ fún. mi mi ò dédé tẹ́ra lẹ̀ fún wọn ìṣòro ló bá mi dọ́dọ̀ wọn. ìṣòro gbé lọ́dọ̀ káyọ̀dé káyọ̀dé tó yẹ pé ọmọ amúgbó ni ọmọ gáréèjì ni ọmọ jàgídíjàgan ni káyọ̀dé sí nǹkan kan òbí ni wọ́n lọ tẹ́ra lẹ̀ fún lóòótọ́ ẹ̀gbọ́n bí ń pè ní bàbá kan náà ló bí wọn ṣùgbọ́n èmi kọ́ ni mo bí èmi ni mo tọ́ dàgbà bó ṣe dàgbà yẹn ṣọ́ra nìkan tó ń ṣe yẹn ló fi ń sun oore fún mi ó dẹ̀ ti mímí lára torí pé káàdé bó ṣe wà yẹn èmi pọ́pọ́ kan tó sọ èmi kọ́ ló ń bá yọ ìyálà yẹ ẹ̀ lọ́nà òun ló ń bá mi kì í ṣe mi kódà nǹkan tó bá ṣe ń gbà mí àsopò òfẹ́ náà mi èmi ò lè kí n dá sọ́rọ̀ ẹ̀ ṣó ti yẹ tó bá ṣe máa ṣe òní kò lọ ṣe ṣe mi ní dá sí èmi nìyẹn èmi ò lè fi kí wọn náà dá sí má dá sí. আমি কিন্তু মোবাইল চুলে আমার লাগছে ẹgbẹ́ ògbóyún lọ́wọ́ mi nítorí ah! mi màá ti bá mi o. Ah! kí ló ń bẹ ṣe o. Um, àtìgbà ni mo ti ṣe àdágbé àdáfà lórí èmi àtọmọ yìí. <sighs> well, it's one of those things. gbogbo ẹsẹ̀ pé ọlọ́run bá wa ti kọ́ mẹ́ta pé máa gbé láyé pé máa gbé ó ti yẹn sí. well nígbà tí ọ̀rọ̀ dẹ̀ ti wá rí bó ṣe rí yìí kí ni nǹkan tó rò yí pé mo lè ṣe fún ẹ gbogbo just tell me ìrànwọ́ kọ́ wọn lọ́nà nǹkan ìdẹ́dẹ́dẹ́dẹ́ á kí ni wo yẹn. ṣé sáà gbogbo ọ̀nà tẹ́ bá rò bóyá ẹ lè fi ṣàánú mi ní kẹgbà sí. Um, ẹ̀kọ́ tí mo mọ̀ ni pé láì tí ń wáyé ìtorí orí lọ́nà ti da orí orí tí wọ́n ṣe níjọ́ yẹn lọ́hùn-ún ẹ̀sùn ẹ̀mí máa gbà mí báyìí ọlọ́run á fún mi lémi láti lè ṣe ọlọ́run kọ́ àwọn ṣùgbọ́n rẹ̀ àtiwọ́ àtọmọ tó bí gbogbo tó lọ bá ara mi I'll do it for you oògùn ayélè ìjì lọ́tún ìjì lósì omi ayé ṣàn ó lè gbé ni lọ odò ayé tó kún olúwa má jò gbé wa lọ odò ayé tó kún yìí o má má jẹ́ kó gbé wa lọ. Òrùka ọjọ́ sí, òrùka ọjọ́ sí, òun tó rọ̀ mọ́ ọ́ pọ̀ láṣìírí láàrin pọ̀ pọ̀ òrùka ọjọ́ sí ọjọ́ sí ọjọ́ sí ohun tó rọ mọ́ pọ̀ láṣìírí láàrin. iṣẹ́ òun ìyá kò ṣe. ẹ mo ní kí ló ṣe ń bí kí ló ṣe wájú ṣọ́ọ̀bù mi ah, ẹ gbà mí etí ń yọ ẹlẹ́nu wọ́kọ́ ni mò ń bá wí ni kí ló ń ṣe ń ṣíwájú ṣọ́ọ̀bù mi náà eh, ará àdúgbò ẹgbà mi o olè ní o olè ní ẹgbà mi o. ẹ wo mo dé ṣọ́ọ̀bù mi sìn kí n dẹ̀ sílẹ̀kùn ni mo bá rákùnrin iwájú ṣọ́ọ̀bù mi. ó kò sún lẹ́yìn ibà ó kò sún lẹ́yìn ẹ̀jẹ̀ mọ́ rí mi ò mọ́ rí o. ọ̀gbẹ́ni kí ló ṣe bíbà ó gbọ́ ni dídé dídé dídé ó lè sọ̀rọ̀ wọn gé bèlúbèlú ẹ̀. dúró jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ kí ló dé kí ló fẹ́ ta ló béèrè ó ti rí nsìn àti ìkó falẹ̀ ìfà ti ń ṣe ó lè lélẹ̀ ìjàgùdà ọlọ́tà ni omi yẹn ń wò bí standing fan. gẹ́tà gẹ́tà ilẹ̀. ẹ sábà mi lè kó wa ti sọ ó ṣe orí burúkú ẹ lọ lọ sí ó lè. ebi ń pa mí. ebi ń pa mí kí ni kí ni mo wá ṣe sí yẹn. mi ò ní lọ́wọ́ ebi dẹ̀ ń pa mí. ẹ lówó ṣọ́sọ́ fún yín pọ́n ṣe sàrà ń bí ni. ẹ jọ. èwo lọ̀rọ̀ ẹ̀bẹ̀ náà tó wà lẹ́yìn ẹ̀wọ̀n ṣe sàrà ń bí kẹ́kọ̀rí burúkú yín kúrò ń bí báyìí. ẹ jọ. ẹ jọ kúrò ń bí tẹ́ bá fẹ́ kí n domi sí lára ẹ jọ kó ṣí yín kúrò ń bí báyìí o kí ló dé wo lọ̀rọ̀ ẹ̀bẹ̀ náà rẹ̀. kí ló dé kí ló dé kí ló fẹ́. omi ò mọ ká ló tún domi sí lára. bọ̀dá yìí ni wọ́n níbi ń pọ̀ ọ́n mo jẹ́ ní pé ṣọ́n ṣe báyìí ebi ń pa ẹ. mi ò ní lọ́wọ́ ebi dẹ̀ ń pa mí. ìlò kárí ó lè bí ń pọ̀ òun kí ló ṣe sára ń bí ni. Hm, gbóúnjẹ fún oúnjẹ tó máa yọ ní kò bù fún o. mo ti gbọ́. ṣé ò rí ya òṣèlú ilé ayé ẹ wá gbọ́ òṣì òṣèlú gbà rárá o bí a bá pọ̀ lápọ̀jù imú ni má fìyà ṣe ìpín wa o láyé o má má fòṣì ṣe ìpín tiwa. Òǹkà ọjọ́ sí. Òǹkà òǹkà ọjọ́ sí. Òǹtọ̀rọ̀ mọ́ pọ̀. Òǹtọ̀rọ̀ mọ́ pọ̀. Àṣírí ńlá ni. Ṣé ti rárá. Òǹkà ọjọ́ sí. Òǹkà ọjọ́ sí. Òǹtọ̀rọ̀ pọ̀. Ẹ bá máa ṣe òye tán lẹ́kọ̀ọ́ náà afẹ́fẹ́ ayé ń fẹ́ bí ó ń fẹ́rẹ́ òkùnkùn ayé kò dúdú ta ló lè mọ rìn rẹ̀ rìn agbára òjò ń gbé ìdí àtòmọ̀ rọ̀ ìgbẹ́ kí ló kọ́ yìí bẹ́ẹ̀. ṣé mo bá yín wí ni. ẹ má kọjú sí kọjú rẹ pé ká àtàkùn sọpá yín lórí. filẹ filẹ kò máa lò yìí. mo lọ sí wájà rọ ni. ọjọ́ sí òun tó rọ mọ́ pọ̀ rẹpẹṣẹ àṣírí ńlá ni o. kí ló ṣe é tó ń sáré jẹ. wọ́n fún ẹ ṣíbí òòtún lò ó dé take it easy àti pé kí lórúkọ ẹ ńbo ló ń lọ gan ibo ló ti ń bọ̀ kó tó di pé ebi ń pa ẹ́ tó òróró fi jẹun. ẹ gbà mí kẹ́ ẹ̀ ìwọ kọ́ ni mo bá wí ni etí ń du ẹni àbó lẹ́nu tó lè fi sọ̀rọ̀ ẹni àpọ́nlé mà ni mo pè é kẹ́ ẹ̀ aṣálábùkù báyìí ni ẹ ọ̀gbẹ́ni kó ṣì kúrò dídé jáde kó ṣì kúrò gbogbo ẹ̀ bá ń gbóúnjẹ kóṣì kóṣì kóṣì lọ kóṣì lọ kóṣì lọ kóṣì lọ kóṣì lọ kóṣì lọ ọ̀gbẹ́ni kó kóṣì lọ irú ẹ̀dá wo rèé náà ìpín alárin kiri làyànmọ́ rẹ bẹ́ẹ̀ ló kún ó kún bẹ́ẹ̀ ló fà ó fà ta ni ká firú ẹ̀dá èyí wé olúwa dákun ṣàánú wa má sọ wá darin dín má sọ wá dakín dání dání dàgẹ̀dẹ̀ luná dáadáa rìndìnrìndìn sọ ọ́ ló wọlé má fi ṣèpín wa olú ọ̀run káyé má pa kádàrá wa dá kálágbẹ̀dẹ ayé má tún wa dá kálágbẹ̀dẹ ayé má tún wa rọ. so ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé tami sí ọ̀la àbí ẹ mọ̀ pé tami sí ọ̀la ra. ta ni mo tami sí lára kàkẹ́ dúró kẹ́ ẹ bẹ́ ẹ fẹ́ ṣe ẹ fẹ́ máa lọ àbí ẹ ń dìbò ẹ mọ̀ pé tami sí lára kò ṣe ẹjọ́ yín náà àsìkò táyà tálíkà máa ń dáhùn lọ́wọ́ yín lélẹ̀ kójò má ti rọ̀ lásán ni ẹ máa tami gbogbo tálíkà káàkiri ó ga gan. kí ni wàá kan tìyẹn bẹ ẹlẹnu pẹrẹ pẹyẹ bí ẹbí àpẹrẹ. ọ̀dẹ̀ èmi ló ń bá sọ̀rọ̀ báyìí òun ayírádá fọ́sùn ah sorry ojàre má bínú mi ò mọ jọ nítorí ọlọ́run ọlọ́run bá ti ah mo mọ pọ̀pọ̀ tó báyìí jọ nítorí ọlọ́run má bínú mo fọlọ́ níbo ló ń lọ. àníbo ló ń gbé bóyá kí n gbé ẹ débẹ̀. ó ń bínú ni ok ṣé wàá wọnú kàtàmọ́tò màá wá aṣọ mi gbà. ẹsẹ kì í ṣe lásán o èèyàn ló sọ gbàdọ̀gbọ́n ìgbà ogun òṣòlóko bí lọ́sùn bá ń lọ́sùn mo ní á fi lọ ra ẹ̀wò ni wọ́n lè gbìyànjú ṣùgbọ́n ọba mi òkè tó ju gbogbo ìgbà lọ ó ń bẹ níbẹ̀ o a mú gbogbo ayọ̀ wá ṣẹ. àtẹ́wọ́ labala tẹ́wọ́ ọ̀gbẹ́ni tó kọ́ ohun tá a máa dà ó oh. pẹ̀lú wa. àyànmọ́ ọ̀run tẹ́tà yẹn ní ọ̀gá wo mo ṣe yí padà èyí ò wá wí lẹ́tí dálẹ̀ ẹ kúlẹ̀ o ẹ kúlẹ̀. 多少多？啊，那你偶尔有一些。知道了。ọ̀rẹ́ ah, mi lẹni tó jókòó yìí à ń bọ́ látòde aṣọ ni mo bá ra tó wà lọ́wọ́ ẹ̀ so máa mú lọ sí boys room ó fẹ́ lọ change. má wọrí a máa sọ yẹn níta ṣé ohun tí mo ní o ṣe. so lọ change kó fún mi. balẹ̀ òjòrè balẹ̀ ṣàrẹ̀ ti balẹ̀. bẹ́ẹ̀ni. àmàdúpẹ́ ó máa sọ̀rọ̀ nsìn àdúpẹ́ ah, fún lọ́wọ́ àjẹpara ti balẹ̀ ní balẹ̀. Eh, mo ní ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ kí ni orúkọ ẹ̀. mi hmm, ò mú ọkọ mi o. ẹ̀yin farabalẹ̀ bóyá o gbọ́ mi dáadáa mo ní kí ni orúkọ rẹ orúkọ tí wọ́n sọ ẹ́ orúkọ tó ń jẹ́ tí àwọn èèyàn ń pè ẹ́ níta. mi ò mọ ọkọ mi o. o ò rántí orúkọ ẹ èèyàn ṣe ní rántí orúkọ ọ̀dà. Oh, níbo ló ń gbé. mi ò mọ ibi tí mò ń o mọ ibi tó ń gbé. níbo ló ń lọ tí mo fi pàdé ẹ lójú títì. mi ò mọ ibi tí mò ń lọ. ṣé oúnjẹ yẹn ń lọ ṣá. bẹ́ẹ̀ni. má jẹun ẹ lọ má jẹun ẹ. lórúkọ bàbá ìyanu ìyanu kí lórúkọ bàbá o ìyanu ìyanu ni o ògo forúkọ rẹ. Hmm. hello hello doctor oh yes èmi náà ni ẹ kú ìjọ mẹ́ta àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi doctor mi ò mọ kí ni tẹ́ ń ṣe lọ́wọ́ àti pé níbo lẹ wà tó bá ṣe wípé lsbc inú mi ò bá dùn tẹ́ bá lè sáré yọjú sí mi ní ilé mi oh yes ní èmi náà ni ọ oh, inú mi á dùn máa appreciate tẹ́tẹ́ bá lè wá. ìrísí ẹ̀dáwó rẹ̀ o ìwé ẹ̀dáwó rẹ̀ yìí ìpín alárin kiri làyànmọ́ rẹ̀ bẹ́ẹ̀ ló mọ́ bẹ́ẹ̀ ló fà fúnfà kàníkà fúru ẹ̀dẹ́ ìwé olúwa dákun ṣàánú wa má sọ wá darin dìn má sọ wá dakin dánidání dàgẹ̀dẹ̀ luná dáadáa rìndìnrìndìn sọ ọ́ ló wọlé má fi ṣèpín wa olú ọ̀run káyé má pa kádàrá wa dá kálágbẹ̀dẹ̀ ayé má tún wa dá kálágbẹ̀dẹ̀ ayé má tún wa rọ. ẹ kò jókòó dọ́kítọ̀ ẹ pẹ̀lẹ́ alpha. mr alade mo ṣe ń wo yìí ó dà ipò ti lose memory ẹ. o ti lose memory. bẹ́ẹ̀ni. i see. Uh-huh èmi náà mo rò bẹ́ẹ̀ náà nígbà tí a ti ń béèrè orúkọ téèyàn náà ò mọ orúkọ ẹ̀ kò mọ́lé tó ti jáde wá débi tó máa mọ fámìlì ẹ̀ pẹ̀lẹ́yìn yẹn medically who are okay. Okay. but can you tell if fà á of fi máa lose memory. Hmm, oríṣiríṣi nǹkan ló lè fà á ó possible tó jẹ́ pé ó ti ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ sí rí àbí kó ti Oh, orí mọ́ nǹkan rí oríṣiríṣi nǹkan ló lose memory Can you ever ẹ wá rò see a way? nítorí ó wù mí kí n ràn lọ́wọ́. the only advice tí mo lè fún yín ni pé since tó dẹ́ pé fẹ́ ràn án lọ́wọ́ ni kẹ́ lọ sí police station kẹ́ ẹ ṣàlàyé fún wọn bí gbogbo nǹkan ṣe jẹ́ kó má lọ dà í pé ẹ gbà yàn sílé láì mọ ibi tó ti wá lẹ́yìn yẹn gbogbo ìtọ́jú tó bá kù á mọ̀ bá ṣe máa ṣe fún un. Hey, gbè. Mo máa fún un tí ló máa ń ṣe ẹ̀kọ́ tí mi bá mú bẹ̀ wá ta fi gbé kinní lẹ́jà ni. Kò di dandan kó pọ̀ díẹ̀ lọ ní ká mú kí ló máa ń ṣe yín gan-an ẹ̀ẹ́dẹ̀ máa dọ́gbọ́n mú owó ti tán ẹ̀ máa dọ́gbọ́n mú gogoro ẹlẹ́yìn máa gbò. Kálí bẹ́ẹ̀ mi ṣe mú ni àwọ̀ abá ń bẹ̀. Díẹ̀ mú bẹ̀. O ti tán rẹ̀ di ọmọ ẹ̀jẹ̀ lọ́rẹ́ nẹ́sìsì. Káyọ̀dé, ojú ẹ̀ rèé káyọ̀dé kí ló ṣe kò bí báyìí. ẹ jọ mi ò mọ yín o. káyọ̀dé ó mọ mi mi margaret. margaret ọ̀rẹ́ ṣé orúkọ yẹn ló ń jẹ́ margaret. margaret. káyọ̀dé mi margaret ọ̀rẹ́ bánkẹ́ girlfriend ẹ. ọ̀rẹ́ bánkẹ́ bánkẹ́ kọ́ aláwáyé ni mo ní mi ò mọ ẹ olóhùn ò mọ ẹ. ó ga o káyọ̀dé sọ mọ̀ mi margaret mọ̀ i don't know you ah hey woman olóhùn òmù ẹ tẹsẹ̀ mọ́rin tẹsẹ̀ mọ́rin. má bínú. tẹsẹ̀ mọ́rin tẹsẹ̀ mọ́rin. ẹ lọ ọbẹ̀yìnbẹ̀ yí bí odò yíbù margaret. wa ṣé o mọ ọmọ ètò tán ni. mo mọ ọmọ jojú ẹ ni eh. mo fẹ́ mọ pàjọ one school gbá yẹn ni sori báńkẹ́ tó sọ yẹn ọmọ ọmọ kan tí mo sọ pé ọmọ yẹn fáyín kan tó dàbí angel báyìí wèrè yìí gangan ni ò jẹ́ kó tètè gbà fún mi. ọmọ yẹn padà sọ fún mi òun gangan ló máa ń tẹ pé kò gbọdọ̀ gbà fún mi mi dẹ̀ tó ti òun tábà ní bóyá ìyẹn ló ń ṣe mo dìnnà ìwèrè wèrè tí ẹ wá tún kárí orí bó ṣe rí ni mo jẹ́ pé gbé mọ́tò débi tábà ní pé bóyá wèrè ṣé ó jẹ́ ṣàyẹ̀kọ́ yìí. bẹ́ẹ̀ ti fún scott ó fẹ́ jẹ́ ń bẹ̀ nìyẹn. ó lè ti gbọ́ scott kí ló dé wọn bá ṣé wọn bá díẹ̀ tó pé mi gan máa fi pa tó bá dalẹ́ ni báńkẹ́ báńkẹ́ ó ń gbádùn nàìjà yìí gan o. àbínà ọ̀rẹ́ mi no place like home ṣorí ọ̀hún yẹn iṣẹ́ iṣẹ́ ṣáà ni òtútù yẹn gan ti pọ̀ jù pẹ̀lú náà bọ́dàn ah, ọmọ wá sí mi o. lóòótọ́ ni wọ́n máa ń ròyìn bẹ́ẹ̀ náà. pé pẹ̀lú gbogbo òtútù yín faṣẹ́ láàárọ̀ faṣẹ́ lọ́sàn-án faṣẹ́ lálẹ́ ó ga ṣá mo kàn ní kí wá bèrè lọ́wọ́ pé ìgbà wo ló máa padà báyìí. ah mo ti lè sọ mo ṣe wà very much around as in nǹkan tí mo fẹ́ wá ṣe mo tẹ̀ tí bẹ̀rẹ̀ so mo ṣe wà round. Eh, cos mo mọ̀ pé o ti dancing o ti tó two weeks ẹ̀yin aráàlú òyìnbó dẹ̀rẹ̀ bí kẹ́kọ̀ọ́ wálé two weeks kẹ́tù padà lọ́ máa faṣẹ́ yín lọ náà lọ́rọ̀ yín. àwọn ah, máa wọrí mo ṣe wà round. báyìí kò sí problem. mo tẹ̀ tí bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ ṣe mo ṣáà sọ fún yín. ok anytime tó bá ṣàfẹ́ lọ ṣá kó jẹ́ kí n mọ ọlọ́run náà adé sí ẹ lọ. ẹ̀yin girls what's up. ah ah what's up maggie ṣé wàá pa. mo wà ókè ó sì rẹ̀ mí. Hey, Banke, guess ẹni tí mo rí lẹ́nu. tani. guess now. Ah. mo lè guess ta lórí. ìwọ ńkọ́. sọ ọ̀rọ̀ ẹni tó bá rí ni kò sọ fún wa. mo rí káyọ̀dé. káyọ̀dé o. Ah, ah. káyọ̀dé ọkọ ẹ̀ náà ọkọ ẹ̀gbà tá a school. irọ́ ni o káyọ̀dé mi. of course. ibo ló ti rí. Um, well ibi site àǹtí mi kan tí mo ti ń bọ̀ ni mo kàn rí òun àti ọ̀rẹ́ ọkọ̀ ṣáàjókòó ṣá but unfortunately kò dé mi mọ̀ mọ́ ṣá. kò dé mọ̀ kẹ́. Mm-hmm anyway ṣá o ṣá mo bẹ̀ jọ wá mú sọ fún mi pé o fẹ́ wá bọ̀bọ̀ yẹn lọ o. kí ló dé o mọ́tò yìí jẹ́ sí mi ni. ìgbà náà wà nǹkan boyfriend ẹ̀ gbà yẹn ọdún wo sọ́dún wo. láti gbà wo sí gbà wo. ó Margaret jọ wá mú mi lọ jàre. ọmọge ó ti rẹ̀ mí bí mo ṣe wà yìí i'm tired. ṣe bẹ́ẹ̀ mi ni màá drive báà ló ń ṣe báyìí. ooo oh, bátìrì kan ló ń ṣiṣẹ́ inú mi ó ti rẹ̀ mí later. ó jẹ́ ká lọ lé ní jọ. ó dà mo ti gbọ́ kí ló ṣe wọn náà jẹ́ ká lónà. ẹ dáhùn a máa wọlé wa lálẹ́ báwọn lọ. ṣọ́ọ̀ṣì àrẹ́ǹjẹ ilẹ̀. tá a bá ti dé bá àwọn ọmọ afẹ́jọ́ o.

ìnáwó ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìlú bá lọ tó bá gbé yẹn. àwọn èèyàn ò ní kó bá ojú lọ. tó tá a bá wá lọ tó bá gbówó dé jẹ́ àjò lọ àwọn ò ní tẹ̀lé lọ. ọ̀rọ̀ lè ní kọ́ àjọ lọ́wọ́ rẹ̀ pé ó náà sọ ni. ó sọ yìí fún Báńkì. Káyọ̀dé, ìwọ rẹ̀, mo ò ní pé mo lè. Báńkì. mi rèé o, ó ga o mo believe pé ìwọ ni mò ń rí báyìí. dùnà nígbà wo ló dé náà. Ah, ó máa tó bí abi two weeks mo ti dé nsìn. Eh, ọ̀gá o. ọpẹ́lọpẹ́ Margaret omi mo wá síbí báyìí mo bá má ti mọ where about ẹ. ó tó ní o Káyọ̀dé ṣé mo gba tátí rírà gbẹ̀yìn ṣá látìgbà tó ti kúrò school gbà yẹn. ìgbà tí ọ̀nà wa papọ̀ a lè rà àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀gá o. Káyọ̀dé níbi tó pe mo rí ẹ o. Ah. kí ni gan ah, ṣíṣe amọ́ra rí ni ṣé wọ́n ti ojú ẹ̀ ṣá mi mọ́. o mọ Margaret. Mm ọ̀rẹ́ mi tajọ máa ń wà ní sukù tajọ máa ń lọ àjọ máa ń bẹ̀ gan òòrọ̀ ti Margaret ni. ok Margaret yẹn rè. ẹ nà ń re. Ah, mi mọ àti pípa tó ń lọ máa kọ́kọ́ wálẹ̀ kan ó kàn lọ rìn wọlé bí i never shop òwò náà wo bó ṣe múra ok òwò náà ṣe bí wọ́n ṣe rí ẹ eh, má bínú ṣe ti gbọ́ má bínú. mo láì tó ṣe ń bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ah, ah. báwo ló ṣe máa bá sọ̀rọ̀ bẹ́yẹn. má bínú. tí ẹ dúró náà Káyọ̀dé kí lè tó kúrò school gbà yẹn. a ti fẹ́ ṣetọ́nà final year lawa and it was kakọ̀kọ́ final exams wa ò dẹ̀ kúrò school bẹ́ẹ̀. wo ló ń kẹ́ ìfọ̀rọ̀ final year lẹ̀ lóòótọ́ kò èmi náà kò yé mi àmọ́ sórí gbogbo yẹn náà òfo náà ni sórí ilé ayé owó là ń wá. ok fine ṣe bí àyìn ṣetán ìwọ ṣáà ṣetán. ìwọ náà ṣetán ìwọ náà ṣetán ìwọ náà wẹ̀yìn mẹ́ta sí ẹ̀yìn ṣetán sí. ọlọ́mba mo fi ọlọ́mba búra kò ṣọ́ọ̀pẹ́ kárí jù mí lọ dóò òun máa kárí jù mí lọ náà àti ẹ̀tìrẹ̀ lára ẹ̀ bọ́ yín méjì kò ṣọ́ọ̀pẹ́ kárí jù mí lọ. Ah, ó tó ẹ̀yin náà ò bẹ ṣe ìbò àná ẹ̀yin náà wo bàtà tẹ wọ. ok mọ́tò tó gbá ẹ̀yin lẹ́ni òun ló ní ẹ̀yin ló ẹ̀ ní mọ́tò bẹ́ẹ̀mi tẹ̀sí bàbá fẹ́ra mọ́tò la máa rà. ìgboro ló wà bóyá ẹ̀yin ò mọ̀ ìgboro ló wà ìwé kọ́ ló wù àìdíà ni. púpọ̀ ìyá mi lẹ́nu iṣẹ́ o. a ní kó fi yẹn lé o tún ṣe ń tẹnu mọ́ ok ìwọ ti ṣe tán ṣó kárì jù mí lọ ni. anyway káàdì jẹ́ ká gbàgbé gbogbo yẹn káàdì mi rè pè mí later a ní a máa rìn ní òfẹ́ wa wàláì. a fẹ́ máa lọ. báńkẹ́ ẹ̀ lè lọ bẹ́ẹ̀ yẹn ṣé ká ṣe ń lálejò àlàyé ẹ lọ sọ́dọ̀ ìyálàjẹ. soft drinks oríṣiríṣi kò gbà wá ẹ̀rọ tí kò gbà ló mọ́ mọ́ ló fi dìgà. àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀. fìgbà akọ́ wọn mú sáyé sáyé sáyé má pẹ́ àṣìlò ah. tẹ máa ṣe rí ṣe rí àlùmọ̀ tá à ń sọ yẹn confam ni ọlọ́run ẹ máa rí anything. ṣé ìgbẹ́ni ẹ sísí gbogbo ẹ̀ náà lè máa mú. báńkẹ́ ọgbà o ọjọ́ sí òrùka ọjọ́ sí ohun tó rọ̀ mọ́ pọ̀ àṣírí ńlá ni. Òrùka ọjọ́ sí o, òrùka ọjọ́ sí ohun tó rọ̀ mọ́ pọ̀ àṣírí ńlá ni. Oògùn ayélè ìjì lọ́tún ìjì lósì omi ayé ṣàn ó lè gbé ni odò ayé tó kún olúwa má jù gbé wa lọ odò ayé tó kù yìí má má jẹ́ kó gbé wa lọ. Òrùka ọjọ́ sí òrùka ọjọ́ sí òrùka ọjọ́ sí òǹtọ̀rọ̀ ọmọ pọ̀ àṣírí ńlá ni òrùka ọjọ́ sí ọjọ́ sí òrùka ọjọ́ sí òǹtọ̀rọ̀ ọmọ pọ̀ àṣírí ńlá ni. Ìṣẹ́ òun ìyá òṣèlú ilé ayé ẹ̀ wá gbọ́ òṣì òṣèlú gbà rárá o. She, bí a bá pọ̀ lápọ̀jù imú ni rẹ̀gbìn imú ni ríà máa fìyà ṣe ìpín wa ò láyé o. káyọ̀dé káyọ̀dé ò sí ilé ẹ má bínú iṣẹ́ kò sí o. kò sí mà. ẹ báwo lẹ ṣe jẹ sí. ọ̀rẹ́ mi ni mà àjọ ṣetán láti skul ni. ẹ jọ lọ sí skul àti àpò wa kò tó ń gbé bí ìbàdàn. ọmọ ọkọ tèmi ni ṣọ́ra mi ti yẹ wo ó ti lọ sí skul nsìn ọlọ́run ló mọ iye ọdún náà drop out mi ní skul so ìwọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀jọ lọ sí school. ibi tó bá lọ gangan ni kò sọ fáà ló ṣe jẹ́ sí ẹ. actually boyfriend mi ni ma. boyfriend yẹn ni. bẹ́ẹ̀ni ma. èmi náà sọ ah, ah, ìwọ ọmọ tó dáa báyìí boyfriend yẹn ni káyọ̀dé ah, <laughs> jẹ́ kí n sọ kankan fún ẹ̀hún torí pé mo ṣe lè mọ̀ pọ́ ọmọ tó ti lè rí jáde ní ẹ́ ṣọwádìí káyọ̀dé tó ń gbé bíbà yìí o ò lè fẹ́ káyọ̀dé o jàgídíjàgan ọmọ ọ̀tá ọmọ amúgbó parawu ní káyọ̀dé ọ̀daràn ọmọ apààyàn òun ni káyọ̀dé o ẹnìkan ti lóyún fún un ṣé wàá rí ọmọ tó fún lóyún ó rẹwà bíi tiẹ̀ náà báyìí bó ṣe rẹwà yìí bẹ́ẹ̀ lọmọ náà ṣe rẹwà. bó ṣe lọ lóyún fún nìyẹn ó lù yẹ ó lù bàbẹ ó lù àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó lù àwọn àbúrò ẹ̀ alùbami ló fi ọmọ ìṣe lójoojúmọ́ kò gbọmọ lọ́wọ́ ẹ̀ ọmọ ilé lọ́dọ̀ ọmọ tọ́ nílé tó wà káàdé kìí ṣe tó lè fi tèmi nìyẹn abo fẹ́ kọ́ máa lu ìyá tiẹ̀ náà kọ́ máa lu bàbá tiẹ̀ náà ni. ara máa kò fi ẹni tó yẹ pé jọ́nà mi ti lè. báńkẹ́ kí ni ìyàwó rẹ̀ bá ẹ sọ kí ni ẹ bá sọ. jọba àti kò falẹ̀ fàṣẹ o èmi nìyàwó rẹ̀ ìyá ẹ̀ nìyàwó rẹ̀. ẹ ẹ tún ti bẹ̀rẹ̀ àbí ẹ tún ti bẹ̀rẹ̀ kí ló ń bẹ sọ kí ló ń sọ. sọ ni bó ṣe wọ ìbò ṣe dàgbà tó èmi ni mo tọ́ láti kékeré ni mo ti tọ́ dàgbà. abẹ ya wèrè lálẹ́ tó láti kékeré ẹni bàbá mi ló fún lóúnjẹ ni. báwo ni kúrò bọ́ ìyá ẹ̀ ni wèrè ìyá ẹ̀ ni wèrè lọ́nà ọ̀run. bọ ìyá yìí ẹ ẹ máa fi bílò kọyin lọ́rùn jọkọ ẹ ẹ má sọ fún yín ká má dá sọ kí ló kọyin ganan. wà á fẹ́ mi bílò wà á fẹ́ mi bílò ìyá ẹ̀ ló máa fún bílò lọ́nà ọ̀run. ẹ ẹ má bọ̀ má bọ̀. ẹgbẹ́ tẹ́yà bàbá mi ni o máa fún ẹ. yóò sùn ó rọ̀ lẹ́yìn wọ́ ẹlẹ́dìí àdá ju ẹ lọ. wọ́n wèrè ọmọ jáde wọ́n sọ tèmi fún ẹ tó bá wẹ̀ kó lóòótì. àkójọ máa sún lé ìlú ìwọ náà ìyàwó má dá lówó kò tiẹ̀ jẹ́ ká má lọ já má lọ já má lọ já. ẹ̀yin girls ẹ ní láti rí bí káyọ̀dé ṣe ń ṣe lénìí ah káyọ̀dé ti change gan-an ó ti di real tout. ó ti o. Hmm. tábàárẹ̀ tó ṣe ń bá step model sọ̀rọ̀ ó kù díẹ̀ kó bá fọ́yà yẹn létí ní ṣá. Ah, ah, ah, ọlọ́run irọ́ o. wàláì. ṣé pé káyọ̀dé ti bá tó yẹn ni. èmi ò wà surprise ní tèmi o because ọjọ́ yẹn tí mo rí mo kàn fẹ́ délé kókò dàbí pé èèyàn fi gbogbo ẹnu máa sọ̀rọ̀ tán tó ní òun àtọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ mu pàrágà àjẹ̀dí ọkọ inú mi ti ẹ̀dùn pé àjọ lọ ẹ̀yin náà ṣáà rí ibi tàti rí káyọ̀dé ti change ah ti change gan-an ti change. ṣé pé káyọ̀dé gbà yẹn lè change káyọ̀dé brilliant kan ń gbà sáwọn school now àkọ́mọ̀ nǹkan tó ṣe ó kọ̀ dédé fi school lẹ́ni adé ti wà ń final year already. káyọ̀dé mi tí mo dẹ̀ love ti wá di báyìí kí ló máa ṣe ń sìn ẹ́ ah, I can't stand this anymore bàbá tí tọ́lá bá máa ya kó tíkẹ́ẹ̀tì mi wọ́n ti máa mú lọ padà lọ. sì ah. pé ní ṣùgbọ́n ẹ tẹ́lẹ̀ jẹ́ ẹ ó dùn mí gan-an ṣé n tó jẹ́ pé ó wá sí nàìjíríà láti wá lọ́kọ ni because Gbọ́nkẹ́ dìde pè mí ó dìde sọ fún mi pé kò sọ́kan London ó wá all the way láti wá wọ́kàn bíbá ẹ̀yìn náà wá wo Káyọ̀dé. Rónkẹ́ wò ó sórí mi nínú tèmi tó sẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ o because Káyọ̀dé yẹn ọjọ́ tí mo rí tí mo kọ̀ délé tí mo kọ̀ rẹ́rẹ́ sọ fún yín pé mo rí Káyọ̀dé mo fẹ́ kó dàbí pé Margaret kan wálé ń ba ọkọ rẹ̀ dì káàdì they jẹ́ me, ó ń Eh, kí ló sọ lọ́dẹ̀ náà ògidì gàá lọ́mọ and all of that ó ń slang bí ọmọ tí wọn kọ bí ọmọ orí títì. mo èmi dúpẹ́ fún Ọlọ́run pé ọ̀rẹ́ wọn ò fẹ́ ń tán tìlẹ́yìn òní torí tó bá tiẹ̀ fẹ́ gan àmọ́ kan tó máa ṣẹlẹ̀ ní fíjọ́. dúdú èmi náà ó dùn mí ó dùn mí lọ sí wọ́n. ìbánkẹ́lẹ́ náà ṣe ìtura fún bánkẹ́ mo fẹ́ gbatẹ́gùn ìta ọ̀rọ̀ yìí gan fún mi lẹ́nu. ìyá rẹ̀ fi ọgbọ́n gbàgbé sára lọ lórí náà fi wá o. farabalẹ̀ má fara wé wa o òun yọ̀ mú o. dáná ẹ kú. wà á ah. ló bí ọ̀rọ̀ ń sìn. Ah. ké baraka ìwé wa lẹ ibà lè wà. o dé pẹ̀lú suspense ìwèrè nìyẹn kí ló ṣẹlẹ̀. ké ìyàwó ẹ̀ ya Yọ̀mídé wọ́n ṣe pé fún ẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ wo ni ya Yọ̀mídé ṣèmí ń fẹ́ ni ìyàwó ẹ̀ làwọn mọ̀ sí ṣe bó ṣàbímọ fún ẹ. ìwọ náà sọ tó fẹ́ sọ ah ìyàwó ẹ̀ yayọ̀mídé babaláyé kan ni máa rí pẹ̀lú ẹ̀sìn máa yẹn oríṣiríṣi mọ́tò máa ń gbọ́ wa ọlọ́run ọba oríṣiríṣi ẹrù ló máa ń gbé wa tó máa ń gbé wọlé máa tí mò ń sọ fún yín yìí wà ń lé ẹ̀ báyìí báyìí báyìí iwájú ta ìnáwó àwọn sọ̀rọ̀ lọ́wọ́ mi bá ń sọ̀rọ̀. ẹ̀yin tèmi ṣẹ́gun àti mọ̀sán sí ṣẹ́gun ní kọ́tọ̀kọ́tọ̀ ni kí ló kàn mí pẹ̀lú Ayọ̀mídé àdá ńlá babaláyé kan kí ló kàn mí ẹ lè kí babaláyé lọ bá ṣé kí ló kàn mí àti Ayọ̀mídé ṣé mi ṣì ń fẹ́ Ayọ̀mídé ni àbí ṣé mo nífẹ̀ẹ́ ló pe ni Ayọ̀mídé gan tó bá pọ́sibú ká fi ṣògùn owó já lọ fi ṣògùn owó ẹ wo ọ̀rẹ́ ṣo fẹ́ gbọ́ tèmi ìjà ló dé lórí dòwe o then ìyàwó ẹ ni ó lè di sí kó máa jẹ ìyàwó ẹ mọ́ àmọ́ sórí ìyàwó mi bó ṣe wà yẹn apart from post bímọ rí ó lè rí package ara ẹ kó túnra mú kò ní jọ ní tó ti bímọ o ojú ẹ lè ṣì kọ sí i kàn jẹ́ ó fà wá ń sìn pé o ò fẹ́ mọ́ àbòsí ń fẹ́. Ah, báwo lè iná ṣe sọ àní ogun ọkọ ni mo sọ sí àlẹ ayọ̀mídé fúnra rẹ̀ tó bá kàn ká lọ fi ṣògùn owó ẹja lọ fi ṣògùn owó kí ló kàn mí. Ah, ah. wo sọ ọ̀rọ̀ mọ́ ò nífẹ̀ẹ́ mọ̀ the more tó o bá ti nífẹ̀ẹ́ mọ̀ ọ̀rọ̀ ti bù ṣe wo opportunity lè lè jẹ́ fún wa. àbí ti báwo ni. yeah opportunity ló jẹ́ fún wa reason ni wípé sori bí máa tọ̀ pọ́n fẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ babaláyé yẹn sàbúrì ti wa ni a máa sọ pass lẹ̀ fún wa àwa dẹ̀ yẹn máa ṣe kínni a máa score. àṣírí. ìtumọ̀ ẹ ni pé a máa fohùn dẹ́rùbà a dẹ̀ máa gbà ṣe ń yí lọ́wọ́ ẹ̀. ọ̀nà àlọ́ ah, ó dẹ̀ dùn mí ṣá wọ́n gan ẹ̀yin gan máa ń kóró ọjà ṣá òótọ́ ni àwọn ìṣọpẹ́ tó ń sọ ẹ̀sìn bókárì kí ló bá àwa la ṣe mẹ́gbó kárì ń sìn ẹ̀wẹ̀ má bàbọ̀ dí lọ o ṣé mi lè múrọ wá fún ẹ ni. ṣé o ṣe o ṣẹ̀ṣẹ̀ ń múrọ ni. fìyẹn lẹ ọ̀rẹ́ má yẹ kí n tàn ẹ kò sójú àánú mọ́ṣúárì sàn kó gbókù ẹ ni. wo máa wo ti ẹ̀jà re tí ò múrọ rárá báwo lo onítọ̀hún ṣe rí. à wá ṣoríire ṣorí màá tí mo ń sọ yìí o ga o dúdú o wá sí gbọ́lẹ̀ bẹ́ẹ̀ màá tí mo ń sọ yìí fresh die. yé o ti tó má sọ̀rọ̀ jù bá so ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n tó sọ kájé mọ́ra náà kájé mọ́ra ṣó mọ́ túmọ̀ ẹ̀ ṣòro àwọn èèyàn tó bá ga láyé tó máa sìn gbọlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń kárí gan-an. ẹ̀yin ẹ máa ń gọra yín ṣá ó ga orí ó sì gbọlẹ̀ ó dà ṣe fẹ́ gbọ́ mi fẹ́ bí màrán ṣe gàtó kò lè gàtó káká lọ́dún fa bí a ká ṣe gàtó yẹn ṣó kárì ni káká ò kárì mẹ̀kúnnù ni. bọ̀dà jamiu ọ̀yẹ́ bá mi kì ọkọ̀ àti àdìjà. ṣó kárì ni. ọ̀ kárì bẹ́ẹ̀. wèrè líle ilé tí mo rí kí wọn ṣé kí wọ́n yẹ wọn ẹ̀wọ̀n kárì ojú tí màá fún wọn ni pé wọ́n yọkùn wọn ga ṣé àmà local government mainland ni máa ń pè wọn. káká kan bọ́dì ni ẹ̀gbọ́n mi mẹ̀kúnnù ni alábí àmúradìjọ ni wá. ẹ wo bíbà yìí mi ì mọ́kò fún yín káká ò fresh tó bá yẹ tí mo sọ yìí ó fresh gan. ẹ wo ẹ wo ẹ wo wọn ní gan ni a ìròyìn òtá fojú bá ẹ má jẹ́ kó lọ wò wá fún wa mọ́ ẹ jẹ́ ká gan débẹ̀ ká lọ wò ká confirm ẹ ẹ jẹ́ à lọ. ẹni òṣèré pé tẹ̀sán left èmi mi fẹ́ ká rìn dànù. rìn dànù báwọn wà nínú rìn dànù ni rìn lọ kó sáré kówó dé ní tiwa. jẹ́ àlọ́ rẹ̀ bàbá jẹ́ kí máa ń lu àkàwà rẹ̀ ọ̀ sọ pé láti jọ ìyẹn mi ni máa ń pè é nípa alágbẹ̀dẹ tó dẹ̀ ń lórin gbàgbàgbàgbàgbà lóyún tó òun láti nìkan tó wá mẹ́ ìjọ ló máa kú lọ́dọ̀ mi gan-an. ẹ má wọ ẹ ṣé mi ò ṣe kúrò lọ́dọ̀ yìí níjẹta mi mo lè sọ fún yín pé abẹ́rẹ́ tó ń kù dì kì í sọ ẹ lọ rí sísá mi ẹ bá ti rí wọn màmá wá sí màmá wá sí wọn sọ́dọ̀ yìí pátápátá. Wọ́n yọ sọ́yẹ́ máa di à. Sísun ìtàlẹ̀ jẹ́ ẹ̀. O fẹ́ máa deny mi nsìn. Láyé láyé ẹ má sọ pé mi níyàwó ẹ mọ́. Ẹ gbà mí ìyàwó wa, ó ti yọnu o. Ibi tó yọnu lé òrẹ́ ni sọ fún ẹ. Ah! Torí o ti rí oníṣòkòtò tí rí kan sí, ó ti bẹ̀rẹ̀ sí tán àbí. Kí náà gbé wá tó ń jọ ẹ lójú? Kí náà mọ́tò náà gba tán jí barista kejì ni kó wá ṣeré fún wọn? Dá mi náà àfihàn kò yá ọ̀dọ̀ kọ ẹ. mo rò bóyá ó rẹ̀ ṣé kò yẹ pẹ́ sick ọkọ̀ òṣìwò ṣé wàá bẹ̀ nígbà tó sọ èmi àti ẹ̀kọ́ ni. ẹ gbà mí o ṣé ọmọ yorùbá kọ́ nìwọ náà gbọ́wọ́ yorùbá tó ní pé ẹni tó bímọ fún ni ó kò lálé ẹni ìyàwó mi ni ẹ o. ẹ̀yìn ìgbà tí mo wá bímọ fún ẹ kọ́ ṣé ti ń dùn ẹ ni nígbà tí mo bímọ fún ẹ ṣé wọ́n sọ èmi àti ẹ pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. ẹnu mo lọ́rọ̀ bá ẹ sọ àlàyé ni mo bá lọ́rọ̀ àlàyé ṣe nínú gbogbo àbàyè sìn ẹ níyàwó anybody lọ bá àfihàwó tèmi. mo ní kí wọ́n máa pè mí níyàwó ẹ mọ́. kí ló ṣe ẹ gan-an? àárẹ̀ ò balẹ̀ ẹ wo ṣé a tó wá wájà rẹ̀ ṣé òun ò ṣàlàyé fẹ́yìn pé òun ti bímọ fún. ẹ ẹ jọ ẹtẹ pọ sí tó bá sọ fún yín tó bá sọ fún pé mo ti bímọ ṣé wàá járùn ni àbí mo sọ fún ẹ pé mo ti fẹ́ ẹ ẹ jọ torí ọlọ ẹ máa nìmi lára àbí bàbá mi kálukú máa lọ́dọ̀ kí ló dé. wà máa wà ọ̀gá fìyẹn lẹ̀ o èmi máa dọ̀tí ẹ o ojú ọkọ ẹ lèmi tì o ọkọ ẹ lèmi wò mọ́ ẹ lára o kò ń ṣèwọ o kò fìyẹn lẹ̀ gan o. ẹ sà ṣe é mọ kankan ẹ̀yin ni mo rí bá wí o mo rí yín bá wí gan ṣé ládùúgbò tí ẹ ráyànfẹ́ yín ó wá jẹ́nu àbá tí wàá nílé tí wàá ráyànfẹ́ tí ẹmọ tó fọ́nrìn jù kẹ́ fi jọ mí lójú ah, orí mi má jẹ mọ̀ọ́sí láyé mi ní tọ́mọ bá ti mu èmi ò kì í mu mo ti máa mú láti dúró báyìí ni ní tọ́mọ ti mu kulẹ̀ yìí fẹ́ mu. àǹsọ nígbà tọ́mọ ti wá mú kù nǹkan kí ló kùn ẹ̀ bẹ́ẹ̀ ṣé ọ sọ pé márùn ni. àwọn ọ̀rọ̀ náà kò ṣé o mọ̀ ẹgbẹ́ kò lè kan lẹ́nu wọn ni ṣé ẹni òkè ni àbí ní ìdùnnú mi dùn. ẹgbẹ́ bọ́sìlà kẹ́ máa lọ kí nìkan tó ẹ̀ wá kí ló dé. anyway anyway alaye ṣe é rí bó ṣe wà ìyàwó mi ni ló dẹ̀ ti bí lọ fún mi àmọ́ tẹ bá láìkí ẹ̀ tẹ tẹ mo lè ta fún tata ni hmm. tata àwọn ta ló fẹ́ tà. jọ torí ọjọ ṣé mo jọ àbúrò àbí wọn bíi ilé ẹ má tuntun sọ mo fẹ́ tà mí ìwọ kọ́ ló ní mí. Hmm, hmm, má má ṣe mistake téèyàn bá ra bàtà tó bá ti wọ díẹ̀ ó lè tún ta. ìyẹn bàtà ẹ ń ṣe èmi. àbí tí bá ra mọ́tò mi lè tà á tòkun bọ̀. ó ti di tòkun bọ̀. ìyàwó mi ni mo ti fẹ́ mo ti fẹ́ tún ẹ ta ẹ̀gbọ́n ẹ ló ẹ máa mú lọ. ẹ wo àṣírí ọ̀rọ̀ ló ti sọ ẹ̀ ṣẹ́rí tí ilé tọ̀hún lé kó ń pé kó nílé púpọ̀ sùn ta tó ti yẹ yín iṣẹ́ ibo ni. ẹ wo inú ẹ̀rẹ̀ ti ń bí mi o má lọ fi ìyá jọpẹ́ o gbogbo olè sọ̀kọ ẹ̀wọ̀n ẹ̀ kò jẹ́ mi lójú o sórí pé lẹ́kùn palẹ̀ ìwádùú ta yín tá a bá pokò ẹ mọ́lẹ̀ wọ́n á dàbá kó gùn àbò ń ṣe ara ni. ayingas ẹ má bàa sọ ẹ nìkan ẹ jẹ́ kí nìkan mi sọ̀rọ̀ kún sọ̀rọ̀. ẹ jẹ́ àṣọ ah, ẹ wò ẹ wò ẹ wò ṣẹ́rí for now for now bá ṣe wà á lè rìn ìdùnnú àráyè ẹ jẹ́ àṣọ nǹkan tá a fẹ́ sọ nígbà. ẹ kàn ń bẹ̀ sẹ́yìn. ẹ fún wa lówó bíi two hundred thousand. owó kí ni. ọ̀gá jẹ́ abẹ́ sọ̀rọ̀ ah, two hundred pa ó ṣe. two hundred thousand. for now nígbà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ máa ṣe òwò ìbẹ̀rẹ̀ òwò pẹ̀pẹ̀. tí bá fún two hundred thousand naira ṣẹ́ẹ̀ ní dàlá mọ́. ẹ wo ẹ wo ṣẹ́ni ní ọwọ́ yìí àìtí lè dáhùn ẹ kọ́ fúlàṣì. ẹ wò ó ṣe fẹ́ gbọ́ tiwa ṣé kò tẹ̀ ń bí wá léèrè yẹn ìyẹn kọ́ ni yìí o rí tẹ bá dúró lè dọ̀ la àwọn àgọ́ tí lè sọ a lè search lórí gọ́ọ̀mù àbí kàbí lọ́wọ́ fa ní tí fábà sọ fún wa a máa sọ fún yín. àti wípé tẹ bá ti sọ owó yẹn sí for now ẹ fún ọ̀gá adé máa ra àwọn má bọ̀rọ̀ ajé ìwà jẹ́ ferrari lójú náà ọmọ ferrari ọmọ ẹgbẹ́ kan tó wúwo last quarter. ọ̀rọ̀ nígbàdàn káyọ̀dé mú ẹ má jẹ́ kí n làámú ẹ pé káyọ̀dé ó ń gbọ́rọ̀ wọ́n máa fọwọ́ kàn mí mọ́. ìyẹn lẹ̀ yóò jẹ last quarter ah, ee eh, sìdé sìdé sílẹ̀ jọmọ́ra wọn jọmọ́ra wọn fàjẹ last quarter ẹ wù ọ ilé yóò fẹ kò sí ọgì wọn kò sí ọgì wọn sẹ ẹ dà wọn lẹ kò sí èrè lórí bẹbẹ tẹ bá ti lo pati tán tí ó wù yín mọ ẹ ránṣẹ́ pè mí màámi ló kù màá gbé màámi fún yín. Ọlọ́run kẹ́kọ̀ọ́ wá gan lọ. Ọ̀rọ̀ kájọ́ sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan. mo fẹ́ pe àkíyèsí ẹ fún nǹkan kan ni ó ò fura wípé láti ìgbà tí a ti gba ọmọ Gbénga yìí sílé tó ti ń bá wa gbé ni improvement bá each and every one of us nínú ilé yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan iṣẹ́ mi tí mò ń ṣe ìgbéga wa ń bẹ o mo dẹ̀ ń fura sí inú ilé yìí náà pé látìgbà tó ti dé nǹkan lọ sókè ni àbúrò bẹ́ẹ̀. Hmm. òótọ́ ni náà mo agree pẹ̀lú yín àmọ́ nǹkan tó kàn fún mi ní concern ni condition ẹ̀ tí improve tí ò lè sọ anything nípa ara ẹ̀. Hmm, ìyẹn náà to torí àmọ́ mo mọ̀ pé with time pẹ̀lú prayer lágbára ọlọ́run ara ẹ̀ máa yá. àmì o. but n tí mo ń try láti sọ gangan ni wípé ó wù mí kí ọmọ yẹn kó máa bá wa gbénu léyìí kó má kúrò níbí mọ́ kájọ dìkan náà kó máa bá wa gbé pẹ̀lú wa. ó dà bẹ́ẹ̀ bó ṣe ẹ̀yin ò rò pé ọjọ́ kan ló kàn máa rìn lọ tí ò ní rántí ilé tó ti wá mọ́ ó tán ni ẹni tí ò rántí orúkọ ẹ̀ tí ò mọbi tóun ti wá tí ò rántí anything. ah no no no no no no no no don't say that ọlọ́run ní járe kò ní rin àrìnrá lágbára ọlọ́run àmín o. àwọn ọmọ wa náà ò ní rin àrìn sọnù. àmín o àmín o. àwa pàápàá ò ní kú sọnà bíi èéfín. àmín àmín àmín. àdúrà la màmá ṣe. Hmm. tó bá wá rí bẹ́ẹ̀ àmọ̀ràn tèmi ni pé ẹ jẹ́ ká máa múnú ẹ̀ from time to time bóyá ó ṣeé ṣe tó bá yá a lè rántí ilé tóun ti wá orúkọ òun ọ anything nípa ara ẹ̀. ìyẹn náà dáa èyí tó wí yẹn náà dáa ọmọ yẹn gangan ìjẹ́ ó wà round báyìí. ó mà wọn nu ilé. pé wá fún mi. wá. gbẹ̀ngà gbẹ̀ngà gbẹ̀ngà. ó ó wá bọ̀ sí má bọ̀ má bọ̀ má bọ̀ gbẹ̀ngà má jẹ́ kó. Thank àwọn ni pẹ̀lẹ́ ṣe wá òkè mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan kí ni o rò wípé mo lè ṣe fún ẹ àtẹ̀mí àti ìyàwó mi àti gbogbo ara alẹ́ mi kí ni tó rò pé a lè máa ṣe fún ẹ tó lè máa mú inú ẹ dùn all the time. tẹ́ máa ṣe fún mi tá a máa máa fi dùn ẹ́ nínú at time ní gbogbo ìgbà lóòrèkóòrè. bí ṣòkòtò ẹ̀wù lọ́ọ̀yà tó ń jẹ. ṣòkòtò ẹ̀wù oúnjẹ pẹ̀lú tọ́ọ̀yì. bẹ́ẹ̀ni. Mm. <laughs> okay all right. ọ̀gá olóhùn àkókò mú ẹ lára dá. àmín àmín. olóhùn àfún ẹ lálàáfíà. àmín. okay mo ti gbọ́ a máa ṣe bẹ́ẹ̀ ṣé yẹn náà ni all right kò sí wàhálà. mò ń sọ fún yín pé mo fẹ́ débi kan náà. ee eh, kò ní ìnáwó àti ìwọlé wa kí mọ́ mi náà. ìdẹ̀ ń sọ̀rọ̀ bígbà lẹ́yìn pé mo lọ tí mo travel mo wá ṣẹ̀ dé dandan dandan ni kí wá kí mọ́ mi lẹ́yìn èmi mo sì bí wọn lánàá màá rí mọ́ mi létà náà. a ti gbọ́ ó ti dijọ́ ọba. ẹ ń sáré lọ síbi tí mo fẹ́ lọ yìí tí bá tètè kúrò ń bẹ̀ títí ìrọ̀lẹ́ màá wẹ̀ mọ̀ tó bá ti rí mi títí ìrọ̀lẹ́ àmàlẹ́ra lọ́la ọ̀rọ̀ àkọ́kọ́ tí a ò ṣubú love Obìnrin dáadáa náà. Obìnrin dáadáa. Take care, ṣùgbọ́n. I ah, love kutuba kutuba eṣinlẹgbẹ kutuba kutuba eṣinlẹgbẹ zizi pa pa pa kutuba pa pa kutuba kutuba eṣinlẹgbẹ kutuba kutuba eṣinlẹgbẹ zi kutuba kutuba kutuba kutuba kutuba abẹ́rẹ́ yìí gbẹ̀ngà kí ló ń bá o ẹṣin náà ló ń bá ṣeré kó tó di pé mo wọlé jókòó fẹṣin yìí sílẹ̀ kò dáhùn èmi dẹ̀ fi lè mú wọlé lọ tó bá ti tó àsìkò ọlọ́run ọlọ́run àfúlàlàfẹ́ ṣó ti gbọ́. ìwé má bọ́dà rẹ̀ ló ṣe gbọ́ ní kíchìn. ibu ẹ̀yà tẹ̀lé tẹ̀lé má bínú ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ ìwọlé lọ kí n lọ change aṣọ mi a máa jáde ṣùgbọ́n ṣé wàá jẹ meat pie ice cream sweet pẹ̀lú ṣùgbọ́n pẹ̀lú. tí mo báyà yẹn kẹ̀kẹ́ rẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan yìí ṣe ni. ọjọ́ máa lọ àánú a máa lọ sí eatery wa jẹun wa mú ice cream wa jẹ everything ṣe ti gbọ́ ṣe hmm, wa ok ṣe àwọn ṣùgbọ́n. Ah, mọ́mí ẹ dá sí i ah, ẹ ra mọ́mí. Ah, ṣé mo bá mọ́mí ẹ ní. Okay, any nice day. All right. We're married, you know. Okay, ma. Mama Tóyìn. Mama Tóyìn. Ó ń

mo mọ̀ pé ó jáde ó tó bẹ́ẹ̀ kí tó yẹ mo jáde ìgbà tó tó yẹ wọlé mo bà tó ń bá ẹ ṣe ṣeré ìfà èmi gan tẹ̀tìrì tó ń bẹ ṣe ṣeré kúrò nídìí ẹ ṣe kò jókòó kò dábìlẹ̀ òbílẹ̀ fílẹ̀ tó gbà tí yẹn máa wọlé tó ń tó ń bẹ ṣe ṣeré lòun pé kí ló tún dé pé kó òun mo jáde tí ò bá ṣe ṣeré abatẹbi bẹ ṣeré bí a máa bá tẹlifíṣàn sọ̀rọ̀ ìgbà míì gan akọ̀jókòó a máa wo sùn a máa wo dọ̀rọ̀ kò dípò kó tiẹ̀ fẹ́ wúlò fẹ́ ní bọ̀bí inú ilé. wọn ní mo náà ṣe ní. bẹ́ẹ̀ni wọn náà àkókò fún wa láti ọ. àbúlé àbúlé làwọn máa ṣèlú lọ́wọ́. àkókò ń gbàdúrà yìí o kọ́ lóun tètè gbàdúrà wa ni. àmì ọlọ́run àkókò gbàdúrà ẹ̀. ṣùgbọ́n ọlọ́run àkókò gbàdúrà yìí. wọ́n pa yín ti sẹ́kẹ̀ kù kí ló máa jẹ kí ló máa. nǹkan ah, tó bá ní ilé mi kí n sì ẹ̀dá mú ṣe sọ́dẹ̀ fún mi. ṣọ́ọ̀bù ẹ̀dá àwọn ìwọ ló mọ̀ ṣáàjẹ́ ìgbéwá fún wọn. mo ṣọ́ọ̀ṣì tẹ̀. Ọ̀gágá ojú ilẹ̀. Oh. Ó máa rókè lọ́pàá. Ẹ tún ti dé o, ẹ tún ti dé o. gbogbo àwọn wo kó máa rókè lọ́kàn ẹ̀ yìí kò yé mi o, kò yé mi sí o. Ah, yé Lọ́ládé, bíbá rí wà. Ah, nǹkan tí mo rí ò ní bílíìfì rárá. Ọmọ, wọ́n ti gbé gbọ̀ngbọ̀n yẹn gan o kò sọ̀rọ̀ tí mo lè máa sọ nsìn ọ̀rọ̀ awo ni jẹ́ kí n yẹn ta. máa bọ̀ ọmọ ìkó sọ̀rọ̀ tí máa sọ fẹ́ lulẹ̀ jẹ́ kí n yẹn ta máa bọ̀ máa bọ̀ máa bọ̀. ẹ bíbí ìjọba ìrọ̀lọ́ mi ń bọ̀ fún mi wọ́n mi ní tí ó bọ̀ ah. dúró náà. Ah. kí ló dé náà mo bọ́ yìí kí ló nǹkan tó ṣẹlẹ̀ gangan. ṣé mo fẹ́ ló forí ṣá. o fún mi ló forí kí ni nǹkan tó ṣẹlẹ̀. ọládé oní bílíf tó bá rí nǹkan tó máa tòbọ̀ kan ṣe ní ojú títì in fact wọ́n fẹ́ lè máa lọ kí àwọn máa bára wọn sùn lójú títì. tóyìn mi. yes of course tóyìn ìyàwó ẹ. Ah, ah. ṣé nǹkan gbogbo nǹkan tó ń sọ yìí dá ẹ lójú ṣá. ṣé mo fún ẹ lófo orí ni báwo kò ṣe dá mi lójú mi ò lo glass náà. tó bá ṣe pé mo respect ẹ náà ó ní nǹkan tó fẹ́ ṣe o ó yẹ kí n bá ọmọ bẹ̀rẹ̀ bọ́ tó gbé kí wọ́n á sọ fún ẹ náà lọ. kí wọ́n lóde tó ń sọ fún mi sí. owó bá ti Boy, ló wá sí ló wá sọ fún mi pé ah, bá mi ṣàlàyé kó I don't understand. farabalẹ̀ wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn ọ̀rẹ́ wa ẹnìkan ló gba ìyàwó rẹ mi ọlọ́ọ̀ ní bílíìfù ẹ̀ṣà. gbayàwó lọ́ládé. fọlọ́n bá ṣe lẹ́yìn. kò yé mi gbayàwó lọ́ládé nílẹ̀ yìí. Azeez gbà mí. wá ṣó mọ bẹ. níbo ni bẹ sẹ. àdúgbò náà ìgbà tí wọ́n ń bọ́ ọ sí junction kan bẹ́ẹ̀ ni tó bá wọn pẹ́ máa kà lọ ẹ̀ ká lọ síbẹ̀. mú wa débẹ̀ mú wa débẹ̀. Omi twin. Fún o kọ bẹ́ẹ̀, mo dẹ̀ bá ẹ bẹ́ẹ̀ lọ. Kí ni èèfọ̀ ṣá? Pẹ̀lú gbogbo ìṣiṣẹ́ máa ń ṣe nínú ilé yín. Ti máa rí wà tiẹ̀, wà ló ń kọ níṣẹ́, wà ló ń kọ níwèé. Ẹ tún bàdé títí oníyẹ̀pẹ̀ àbí. Mo lọ di ṣé wọ́n ní pé òun mo gbé ń darí ni. Mo gbé ń ga ni ṣe bí nǹkan tí dókítà níbi ká máa ṣe fún ká má máa jẹ́ kó wà ní ká máa keep company ni. kí gbogbo yẹn lè jàre fíńgà olóṣù èmi mo ní kó rí ẹ yìí ni gbò kó mọ kọ́kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó gbọ́wọ́ sí ẹ ó gbọ́wọ́ sí ẹ lọ́rùn sọ fún mi pé ọwọ́ yẹn kò tí ì ní débi kọ́nà yẹn hmm, sọtọ lọ́hùn o àti pé gbogbo bíi kí bọ̀ yẹn tuntun bá pa firi tí kò ní mú ẹ mọ́ kọ́nà kò ní sáré wú ẹ arìn dídẹ ni kò mọ̀ think now mi ò sọ̀dẹ̀ now mi ò sọ̀dẹ̀ now Tóyìn ọ̀rẹ́ mi nísìnyí nísìnyí nísìnyí ah, o tún sì gbọ́ ọ̀lẹ́ lọ́rùn. gbọ́wọ́ sílẹ̀ jọ. Ah, wa ò ń ṣí èrè ni báwo ni tiẹ̀ ṣe jẹ́ náà báwo ni tiẹ̀ ṣe jẹ́sẹ́. wọ́n ti mọ́tò fún ọmọ pé ìyàwó rẹ̀ wà ní.

mama tó bá ṣe é ṣubú mama bá bá lọ wù ọ ọ jọ tó bá bá ní ọ lọ. Shake out! Shake out! Oníra àná, àná ti láàrin mi ní. Shake out! Ọmọ náà kúrò yàwó ni. Shake out! Ṣé o lè wọ́n náà bá a tó ní ìlú orí ẹ̀? Ìkọ̀kọ̀ ṣé nà ọ́ ọ́ fọ́lọ́ mi nì. Ó bì nà òun lé léyìn nà. Ìkọ̀kọ̀ ṣé nà eléyé okùn fún nà òun kọ́lé léyìn òun kọ́lé. Èmi kọ́ mo nọ, èmi kọ́ mo nọ nà, èmi kọ́ mo nà, èmi kọ́ mo nà, á kìlọ̀ ọlọ́tà là yẹn tàbí tí máa lọ mọ ní inú mi kò tiẹ̀ dùn láti rí eléyìí. mo rí lè ní nice time so wá dìgbà o. ọ̀rẹ́ mi ó yẹ kí n lè free next week máa pè ẹ́. kò tiẹ̀ ní ìdèmí fúnra mi á pè ẹ́ tọ́run tèmi ni láti wá kí ẹ lè máa wá kí ẹ lè. ọ̀rẹ́ mi máa wá ẹ wá torí ọ̀rọ̀ wa. kí ló dé tó jẹ ká sọ́nulé ọ̀rẹ́ mi tá bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tó yẹ abasa lè má parí ẹ̀. láti sọ yẹn láti sọ ah, láti sọ láti sọ wàhálà. ṣé màá ọ̀kadà mi bàṣà. a máa rí ọmọ ní kíkọ́. lọ́lájì àtọ̀rọ̀ rẹ̀ wọ́n ti tó ṣe jàǹbá. mo dárò kí ló jẹ́ lọ́lájì ọ̀rẹ́ mi. kí ló jẹ́ fún wọn ọ̀rọ̀ mi. mo dárò kí ni mo fẹ́ ṣe fún ọ̀rẹ́ mi. kí ló jẹ́ lọ́lájì ọ̀rẹ́ ah, mi. ṣé mo mọ̀ mo pẹ́. Ah, mo dárò kí ni mo fẹ́ ṣe ọ̀rẹ́ mi. mo dárò kí ni mo fẹ́ ṣe ọ̀rẹ́ mi bá mi tẹ̀ wọ́n. Hello. Oògùn ayélè, oògùn ayélè, oògùn ayélè o. Ìjì lọ́tún ìjì lósì, omi ayé ṣàn, ó lè gbé ni lọ. Odò ayé tó kún, Olúwa má jẹ́ kó gbé wa lọ odò ayé tó kùn yìí o má jẹ́ kó gbé wa lọ. àǹtí kí ká sunkún báwo la rẹ̀. adékọ́ lọ́dọ̀ ọ̀nà tí ń wà òkèèrè. ẹ̀ẹ́n ṣó ti lajú. ó ti lajú ṣùgbọ́n ó tẹ̀pa like six hours kó tó lajú. ah olúwa ṣeun torí mo ti débi ìbàtẹ́lẹ̀ wọn ní wà kó mà. bẹ́ẹ̀ni. báwo wà ni. tún wà òkèèrè ṣùgbọ́n má bínú mọ́ ṣó jalè. kò jalè kò jalè lọ́nà tó tó báyìí. kò kúkú jalè àwọn ọmọ olórí burúkú kan lọ́nà wọn nítorí wọn àtàwọn àbúrò ẹ̀ rìn títì. torí ó ṣe ìṣègùn ó fi orí báyìí ó fi gbalẹ̀ tó kù díẹ̀ báyìí kí ẹ̀jẹ̀ ta sí ọpọlọ ẹ̀. mo gbé mo gbé olúwa báwo wà nísìn. tí wọn ò kì í mọ. olúwa ṣe olúwa ṣe. mo ti wá fún àwọn injections kan ló fi jẹ́ kó máa sùn mo tún fẹ́ àwọn kọ̀ọ̀kan sínú drip ẹ̀. ok ok máa wà òkè. ẹ ṣe ṣé mo lè jókòó tì. ẹ bẹ jókòó. mo jókòó ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Ìwọ̀n fún lọ́lọ́ fún òwe. Ah. pàtí mo débi bá tẹ́lẹ̀ wọ́n ló wà kó máa bọ̀ nọ́ọ̀sì ló ń sìn wọ́n ti tírìtì wọ́n ló ń sùn wọ́n ti fún lábẹ́rẹ́ ló wá ṣùgbọ́n sórí báyìí sí ṣé mo pé mo ti máa ń kìlọ̀ fún lórí ọ̀rọ̀ ọmọ olórí burúkú yẹn tó máa máa ṣojú inú ẹnu ẹbí ẹ tí ò lè sọ̀rọ̀ ká ní nǹkan míì ti ṣẹlẹ̀ kí ni máa sọ fún bàbá ẹ̀ tó bá dé ẹ́ kí má bínú kí má bínú àbí àbúwá bá lọ̀rọ̀ ẹ̀ ṣó ti bọ́ ó dìgbà tàbá dé. don't blame me kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí. ẹjọ nítorí Ọlọ́run ṣe lórí ọ̀rọ̀ àbúrò mi tẹmú yìí ni. ẹjọ nítorí Ọlọ́run òun nìkan làbúrò tí mo ní. ṣé ìdíwọ́ àwọn méjì bẹ́ẹ̀ á níyà ní bàbá mọ́ ẹjọ ẹ ṣàánú mi. ẹ níyà ní bàbá mọ́ ló lọ lu ọmọ ọlọ́mọ pa wọn náà ti ẹ̀ dúró ná as a responsible guy ṣé tó bá rí girlfriend ẹ pẹ̀ ní another ọkùnrin ṣé ìjà ló wá kàn ni. ṣé ti rí ṣé ọmọ gbẹ̀ngàn tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ ọ̀rẹ́ mi ni mo mọ condition ẹ̀ ó wá mọmọ ọlọ́mọ olùpa ó thank God pé ọmọ yẹn ò kú o tó wáyé pé ọmọ yẹn kú ni gbàgbé àbúrò ẹ̀ ah! ṣùgbọ́n kò gbàgbé ẹ̀. ẹjọ ṣé mo lè rí. why not. ẹ lè rí sergeant Dare. Ah! jọ lọ bá mi mú ọ̀daràn yẹn wá. yes ma'am. Lolade, Lọ́ládé ṣé nǹkan tó kọ́ mi sí báyìí ṣé nǹkan tó kọ́ mi sí báyìí. ẹ bá mi bẹ̀rẹ̀ méje kì í ṣe wọn ìjọ. wo fẹ́ ṣẹ̀wọ̀n ó dẹ̀ lè lọ ọmọ lọ́mọ wo inú ẹ̀ ó ti ẹ̀ ń bí mi jọba mi ma. lọ jọ tó bá ti dọ́rùn kó bá mi pe supro israel wa. àǹtí mi ó ti ti mú mi lọ. ìjọ tó yọ lọ. àǹtí kò sí nǹkan tí mo i. àwọn tí wọ́n jọ wò wá yìí a gbọ́dọ̀ make sure we a get one. Um, super Israel. Yes, ma'am. Um, the other two guys tí àwọn àti ọgbọ́n ìjọ ṣiṣẹ́ ibi ẹ̀ tí rí wọn mú. A but ah, sí mi lórí ọ̀rọ̀ wọn rárá. Ẹ jọ ẹ láti mú o òfin gbọ́dọ̀ bá wọn wí ṣe gbọ́. Bẹ́rẹ̀ sọ àwọn akẹ́kọ̀ọ́. Ogun ayé le ìjì ni lọ odò ayé tó kún Olúwa má jò wa lọ odò ayé tó kù yìí o má má jẹ́ kó gbé wa lọ. Òrùka ọjọ́ sí ọjọ́ sí òrùka ọjọ́ sí òtòrò ọmọ pọ̀ àṣírí ńlá ni òrùka ọjọ́ sí ọjọ́ sí òrùka ọjọ́ sí òtòrò ọmọ pọ̀ àṣírí ńlá ni. Iṣẹ́ òun ìyá òṣèlú ilé ayé ẹ wá gbọ́ òṣì òṣèlú gbà rárá o bí a bá pọ̀ lápọ̀jù ìmúnirẹ́gbìn ìmúniríà máa fìyà ṣe ìpín wa ò láyé o máa máa fòṣì ṣe ìpín tiwa. Òrùka ọjọ́ sí. Òrùka òrùka ọjọ́ sí. Òtúrọ̀ ọmọ òtúrọ̀ ọmọ pọ̀. Àṣírí ńlá ni. Olóyè alẹ́nu bẹ̀rẹ̀ rí wa, ẹ má lọ ro, ẹ bá ro máa rún ọbẹ̀ jáde o, ẹ ká gbójú mbẹ̀. Àwa tí náà sì ni àwa kí í ni, tẹ̀lẹ̀ ṣe kí ni, dẹ̀rẹ́ ní pàdé wa káná dẹ̀rẹ́ ní pàdé. Kí ni kọ́tẹ́ tó ń dẹ́kun ẹ̀ ṣẹlẹ̀? Àlàyé, ah, ẹ rí mi, kí ni kọ́tà wàá fẹ́? ní sùúrù tẹ́ ẹ̀ bá róhùn ọkọ ìyàwó àbá ọ̀rẹ́ ọkọ ẹ̀ ráwa ni. ẹniwèé lórí ọ̀rọ̀ ìyàwó mi tẹ gbà ẹniwèé mi tẹ ti ta fún yín owó làwọn gbà. owó kí wọ́n mèé lọ́nu ilé ìtẹ̀gbọ́n náà mi lọ́sẹ̀ rẹ̀. èlò èlò ló fún wa owó tá a ti pàmò náà ó mọ́mọ́ tó gbà ní fáńgẹ̀ bẹ́ẹ̀ ló bá ara ẹ̀ fà lówó jòó làwọn gbàjọ. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ṣé àmà mi náà ọkàn ń wò bá kan kó má dáa bẹ̀rẹ̀ fún àwọn one million naira tẹ máa ń gbọ́ pay ìsanwó fólówó la máa pàdé mọ́ gàbàgbà. wá wọ́n ti. ó ti gan mo rí pé ẹ máa tún pé tẹ́ ẹ mẹ́sàn-án ìbọn tó kéré gan ẹ ṣàtọ̀ wọlé. ẹ gbàgbé nǹkan tẹ̀ra bóun ní kẹra ní odò kẹra dọ́gbìn ṣẹlẹ sáà ní ṣàfùn àdúgbò. Ferrari ọmọ ẹ wá sọmọ di transfer mọ́ wa lọ́wọ́ free transfer láti abúlé sẹ́kọ̀ọ́. ọmọ lọ́lẹ̀ ibo kò lọ fẹ́ yà oko bọ́ iye tó máa sọ̀nà four million naira ìgbìmọ̀ ká láti pèsè ṣé kò sí owó tí wọ́n fẹ́ gbà kí ló dé. lẹ́ni ẹni pẹ́ẹ́pẹ́ yẹn ó ti dáná yín sí àná ó ti dáná yín ẹ̀ máa rò kò sí pọ́blẹ́mù ìgbà ẹsẹ̀ rẹ̀ pẹ́ ń bẹ̀bẹ̀ nígbà tó lóyún tẹ́ wá ń bẹ̀bẹ̀ pẹ̀tẹ́ wá fún yín bẹ́ẹ̀ ni àbí lóò èmi ò tètè mẹ́pọ̀ mọ́ mi nígbà yẹn ẹ ti rí sí àbí. ẹ gbà mí ìyá síkírù ẹ jọ mí lójú o àwọn náà sì ti àdànà yín ẹ mọ àṣà náà ààrẹ ah, ti yọnu brake pad yìí ti múlẹ̀. ọjà Dubai nílé ìyá máa ń nọ ni èlò ni èlò ni ah, ah. hundred thousand ó kéré gan-an hundred thousand báyìí ká dá padà fún kí lára ẹ fi lè ṣe one million naira ló máa fún wa. báwo ni wọ́n ṣe máa ṣe báyìí wọ́n ṣe máa gbowó yẹn ah, lórí èlò ìwọ ní sífìrí owó dáhùn padà jáde tinubu bá pín mi tán mo lè dúró tinubu bá pín mi tán ṣebí hundred thousand lẹ́kúnlẹ̀ màá kó two hundred thousand lẹ́sìnsìn áà ah, kí ni. ọmọ fìyẹ́lẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ yẹn ọjà Dubai ni a máa ń ná ni wọn ṣe báyìí ní China tẹ bá ń gbọ́ àpò àpò onígun kọ̀wó ẹ jẹ́ ká gbélé iná ká ṣẹ̀ máa ṣe kiri kájọ máa dín fà lọ. ẹni tó bá ti ní ọ̀dọ̀ ìrọ̀ ṣe àmà ẹ rí i pé ojú tí mo mú wá ojú aláàánú ni ẹ fi kún ẹ fi kún. ẹ ẹ ẹ má ọ̀rẹ́ ẹ kì í bẹnu wọn sọ̀rọ̀ bra ṣẹlẹbẹ yẹn sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ tó da ọ̀rọ̀ kan lẹ́sí jọ sùúrù yẹn wà ó tó fi yẹn sùn àmọ́ tá a bá padà pẹ̀lú bí rọ̀lẹ́ tẹ̀ fáwọn nípa náà ẹ wò mí tẹ̀ ń wò yìí o ṣé mo ìwà yìí lè fún wàrà àmọ́ ò dá wàrà ṣé ilé ọlá yín máa bàjẹ́ máa sọdà wòrò àtẹ̀yìn àná máa ilé ọlá àtọkọ yẹn náà máa bàjẹ́. dákẹ́ ẹnu ẹ̀ tààrẹ kò tó níwàlá wo ló sọ èèyàn gbàyàwó mi ó gbàyàwó dídí èmi oníkò tó níwàlá aláyé orí mi fẹ́ o ó tọ́ ni o ìdùnnú mi ló gba o. lẹ́yìn owó tó fún wa yìí tàbá tún pàdé ẹni àṣìṣe kí ni a ń gbà tàbá pàdé next week gan a kí ni a ń gbà continuity wà lórí ẹ o ti yé. ẹni ní hundred àbọ̀ṣẹ rẹ́yìn ó ti dànù yín sí àbí ládùúgbò iná. àti wípé nǹkan kan tí òye yìí ni wípé ṣẹ́ni bọ́ ṣe wà táwọn bá fi owó kọ́ gà ṣẹ́ni àwọn àtà dúró ìyàwó rẹ́ẹ̀dì láti ṣe kiri káfí wo ìwò gà. àti pé ọmọ ibo bọ́ ìwà ẹ̀tọ́ bá tọ ọmọ wọn ń tà tán tírítírí wọn tì lọ́ máa ń rìn ní kọ́ńtíráàtì wọn tí ó ti yé ẹ jẹ́ ká fẹ́ èrò rí a sì ń gbà bọ́wọ́ pléènì a sì ń gbà inú móòlù ẹ̀ a sì ń gbà kí la wá ń bá ka ẹrù wèrè bàbá wa àwa máa padà wà rọlẹ̀ ẹ̀rọ jẹ́jà ní jẹ́jà yìí àtúntò àná. Ọlá bàbá yà bọ̀ kọjọ́ dalẹ́ o hello. hello aláyé. ta ló sọ̀rọ̀. aláyé fi gbogbo wèrè yìí dènà ah, ó ló máa fún wa ní balance hundred thousand rọlẹ̀ ṣé ìrọ̀lẹ́ ò ti rọ̀ báyìí ni àbúrò ṣe ń mú lọ́dọ̀ tiẹ̀ ni fáà ló wà. ẹ dúró kí ló ń ṣe ẹyin guys wọn náà. ẹ ẹ ṣe ẹ ṣe owó sí mi lọ́wọ́ ni. ṣe nítorí pé mo dákẹ́ lájẹ mo kàn ń wò yín ràn nítorí pé mo fẹ́ wàhálà mi ìfẹ́ kára àdúgbò mọ̀ mi ṣé ẹni jẹ́kẹ́ máa yọ̀ báyìí. nà mo ń padà bọ̀ abá yín bẹ̀ yẹn sí. tó bá yẹ pé ikú ló lóko bí takùtò ní láàrin mi pẹ̀lú ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ sí. tó bá ti bí ẹ̀dà má fún wa balance tó ti gbọ́ tó bá bí aláya ẹ̀dà má fún wa balance ó dà tó bá mú tó bá fi àmú ẹ tó fún wa balance ẹ̀ wọ́n jẹ́ kí n rí ẹ lọ́dọ̀ ọmọ ẹ̀ kó ti má ṣe fún ẹ ó dà kó burúkú lè lè ṣá. kò ní dá fún ọ tó yẹn ayé ìjà ò ní dáa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọjọ́ àìpé ìlébílé ni kò gbàgbọ́ pálí yóò lè bí ìyàwó bá ṣe fẹ́ mọ́ mi ní ibi àdínìjà ní fẹ́ mọ́ náà ni. ẹni ló ta ló àlẹ́ ìbọ̀bọ̀ yìí lọ ìbọ̀bọ̀ yìí wọ ẹgbẹ́ wọn lè rọ mi. káyọ̀dé kí nìkan tó ń ṣe ẹ ná kí ló ń ṣe ẹ ná èèyàn gbóyún wá bẹ mí olóòfẹ́ oyún ó lè dànù ó wá rí ẹ̀yàn tó fẹ́ fẹ́ sílé ó tún wá ń yọ lẹ́nu ojoojúmọ́ ló fi ń béèrè owó lọ́wọ́ ẹ̀ kí ló dé lọ ṣọ́ọ̀bì sórí mẹ́ja ni. ẹdùnà ìyá kí ló kàn yín ṣé mo gbẹnu yín sọ̀rọ̀ tí mo sọ sí i. tó kọ èmi òpònú ni ẹ ó dẹ̀ lójú tì. kí ni pọ́blẹ́mù yín pẹ̀lú mi náà ẹ má da sọ̀rọ̀ mi o. tójú ò bá tì wojú tara àdúgbò kí ló ṣe é náà bàdà káyọ̀dé ẹ fà wọn ẹni ẹni ẹni ilẹ̀ ẹ jẹ́ kó lo láìfù wọn ṣé wọ́n fi ṣòro mẹ́ta ni wọ́n fi ṣe yìí kí ló ṣẹlẹ̀ gan-an ẹdun ẹdun kí ni problem yìí gan pẹ̀lú mi gan ah èèyàn fẹ́ gba ìyàwó mi ìyàwó mi tó lóyún fún mi tó bímọ fún mi ẹ ní kí n filẹ̀. tàbí ìyàwó ẹ. ṣé o yàwó ìrìnsà. ó bímọ fẹ́ ìyàwó tiẹ̀ lẹ́nu tiẹ̀ káyọ̀dé àlòpọ̀ ló ní àmúgbò ni ẹ. ẹ ẹ mo ti mọ tó ń ṣe yìí ṣé rí ilé tàwa yìí ni bàbá mi ẹ lè lé mi kó because eh, gbogbo ẹ ṣá ẹ ṣá ti má ṣe kọ ẹ ṣá mo fẹ́ máa frustrate mi mi lè kó ókè ilé ọ̀hún gan náà sí àgbàdo bàbá mi ti kú èmi náà ni mo ń tún ṣe èmi mo ṣe kún èmi mo ra kún. bẹ́ẹ̀ sọ́hùn ọmọ ológun àjẹbíríkì ṣé ìwọ nìkan ló nílé ni. ìyá èmi ò lémi nìkan lẹ́nu mo nílé àjọ nílé nàmú ẹ lè lémi jáde torí èmi ò léyìn èyí lè máa ń dá sáfì àsìkò kí ló kàn yín bẹ́ẹ̀ sìn. ẹ ẹ máa wojú yín o ìyá máa wojú yín o. o ti wojú mi báyìí o ti wojú mi báyìí káàdé nǹkan tí mo kàn mọ̀ tó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run ni pé o ò lè gbọ́wọ́ báyìí kò wàá nà mí mẹ́tàlẹ́ ò tó bẹ́ẹ̀. Ah, màmá tẹ bá kọjá àyè yín màá fi kọ́ yín lọ́rùn. ẹ ṣé màmí lè má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. wàláì màá fi kọ́ ìyá ẹ lọ́rùn. wọn bí ẹ̀dá ò tó bẹ́ẹ̀. ọjọ́ bá yẹ ah, sọ̀rọ̀ ọjọ́ bá yẹ sọ̀rọ̀ ẹ wo tẹ bá lọ. kí ló máa ń ṣe ọjọ́ kí ló ṣe ọ̀nù kí ló ṣe ọ̀dẹ. àbúrò ló fi wúwo yẹn ọmọ àbúgbọ́ ọmọ àbúgbọ́ ọ̀lẹ́. ni mo tiẹ̀ sọ náà bíi pé kò ṣe eléyìí kì í ṣẹ̀gbọ́n ẹ̀ láíláí láti èmi lọ ogun gbọ́dọ̀ gbẹ́ ẹ̀gbọ́n mi lẹ́nu ẹ̀ mọ́ kò ṣẹ̀gbọ́n ẹ̀ amúgbó kì í ṣẹ̀gbọ́n ọmọ ọ̀tá ọmọ gáréèjì òpònú burúkú Mo jẹ́ aláya ilé oyè. Ẹ dáhùn. Wo aláìwo àkọ́gbọ́n yẹn jẹ. Mo jáde fáàlú tiwa. Abẹ́jáwèrè ni. Ah, ọ̀gá má gbẹ̀yẹ̀ wa, fìyẹn lẹ̀. Ẹ ẹ tẹ̀gbọ́n náà, kí ló ṣe yín sìn? ẹ̀yin tá a rí láàárọ̀ tẹ pé ẹ tútù bí omi àmú ni èmi mo gbá bẹ́ẹ̀lì yẹn wọ́n ń ta pàṣẹ ẹ̀ṣẹ̀ mi kiri ẹ wọ́n ẹ̀yẹ́ kórìí yìí pé o. ẹ wo bíbà yẹ ẹ more rárá láì more ni. àbọ̀dọ̀ sì ni ẹ. ọjà ẹ sẹpẹ sọ bẹ́ẹ̀ mọ ẹ fi wèrè lẹ ewo ni wèrè. wọn ò wọn èmi àti igun ẹ ní tu o èmi àná wèrè. wọn náà ń gbà ẹlùkún ẹ. irọ́ lẹ pa ẹ wo ramflo wà mí báyìí ramflo suruguru tó bá gbọ́ suruguru kó tró mi. ló bá tró yín lásán agbọ́nlé ilẹ̀ tí máa balẹ̀. ẹ wá ẹja ara yín ta ló ti la sáré lọ fún brian liver lẹ́nu àárọ̀ sísìn. àwọn náà ní káwọn fi wá ṣe experiment. tí ẹ ṣe wọ̀nyí yẹn inú yín ti bí mi tí n bá kó gìbò yín ẹ sáré wọgbó lọ ni. ìgboro ìgboro. lọ́mọ àwọn lọ ẹ ní dúró kọjá sọ kórìí èyí. dọ́nà banani fún mi. irọ́ tẹ̀lé mú lọ fi jà ní. ìmúdání lọ ojú ogun. ẹ wá kí ló ṣe yìí ẹ kí ló ṣe yìí gan ẹ wá bẹ́ẹ̀ máa ti fi tán ni máa ń ṣe báyìí ni máa ń ṣe báyìí o ni máa ń ṣe báyìí o ó ti yẹn sì. ó dẹ sọ fún mi bẹ́ẹ̀ ṣe wà ẹ̀bẹ̀ dúró ẹ̀bẹ̀ kátó yẹn tí máa yà bọ̀ yìí àbí ó dà kí ló sọ fún ìfilẹ̀ jọ sára ẹ wẹ́n lọ́wọ́ wọn wá wá yóò fẹ́ tẹ̀ ló dé lọ mi ilé ìkẹ́ tó bá gbọ́ pọ̀ ṣe ṣe náà àánú orí ẹ̀ àánú orí ẹ̀ kò sáyò ní òjẹ́ ni àwọn àwọn àna ọmọdé yìí ilé ẹ̀ lọ ilẹ̀ bàbá bẹ́ẹ̀ ṣe tì mí. ọlọ́run ti bèrè bàbá ti rí i tí ó ti kúnyán láyé tó fẹ́ lọ gbọ́ bẹ̀ lọ́rùn nu yín. owó ti wẹ̀rẹ̀ èmi láti kékeré mo kó lórí ẹ mo dà ẹ ti fún wa. àwọn ah, fún ọba àwọn láìsè kòkò àmù ọmọ gbàgbé àwọn fẹ́ kówó lórí èṣù. ẹ̀yin tó pẹ̀tẹ̀ lè fún èmi jẹ́jà bùlánì. ẹ̀mọ́ tó ṣe ìgbélé ìtẹ̀ mo ní kó bẹ́yà kálí sí kéde kálí tẹ̀ lẹ́yìn o. o dẹ̀ ṣe lẹ́yìn tàbá kówó ìtàn o máa sán lọ́jọ́ kú. èmi lọ kówó. ó dà èmi ò sọ́mà ni ara ti bá kówó yìí ó lè lọ́ máa fún mi sí. ayọ̀ ah, ni ọ̀ àánú tiẹ̀ kan tiẹ̀ ṣe mí nìkó yìí ṣe tán pẹ̀lú kí ni ọkì tó lọ́mú dání. má pín sí akọ. ọkọ ìyàwó kò sí wèrè. èmi máa wà lọ dámúrù yìí èmi máa wà lọ lé. lórí rọ wá ìrọ̀lẹ́ ìṣòro ìrọ̀lẹ́ mi. à ń kí àṣà ẹlẹ́mẹ̀ẹ́dọ́. eré rẹ̀ pé kò sáà ní òjẹ́ ni òrùka ọjọ́ sí òrùka ọjọ́ sí ohun tó rọ̀ mọ́ pọ̀ àṣírí ńlá ni òrùka ọjọ́ sí o òrùka ọjọ́ sí ohun tó rọ̀ mọ́ pọ̀ àṣírí ńlá ni. oògùn ayé le ìjì lọ́tún ìjì lósì omi ayé ṣàn ó lè gbé ni lọ odò ayé tó kún olúwa má jò gbé wa lọ odò ayé tó kún yọ má má jẹ́ kó gbé wa lọ. Òrùka ọjọ́ sí, òrùka ọjọ́ sí, òun tó rọ̀ mọ́ ọ̀ àṣírí láàyè òrùka ọjọ́ sí ọjọ́ sí òrùka ọdẹ sí òtúrọ̀ mọ́ àṣírí láàyè. báwo ṣe bá ti. ìyá mo bá wọn. ṣé dáadáa ló wà. ọpẹ́ fún mi. kí ló dé tójú yín kọrin lọ́wọ́. ìyá kò sí any problem kí ni orúkọ bàbá ọmọ yẹn káyọ̀dé. jọ mọ̀ ẹ́ pé bí ṣe máa dé ọ̀dọ̀ sísítà báyìí lé ni bí mo ṣe ń páàkì báyìí àfi bí ìgbà tó ń ṣọ́ mi wọ́n ń páàkì mọ́ mi lára ni lọ́dọ̀ kan bá bọ́lẹ̀ gírígírí kíní kan ẹgbẹ́ àṣà sùn ẹ̀ẹ́n ah mo kàn wá wò báyìí ó dẹ̀ mọ́ nǹkan tó ń wá náà kò sí nǹkan méjì owó náà náà béèrè the late month tó wà lápò mi mo kò fún wọn mo á sọ pé màá rí wọn títí ìrọ̀lẹ́ kí n tó kó ní táwọn. gẹ́rẹ́ tí mo ń kó lọ́dọ̀ àǹtí ẹ̀ mo ò tí ì rí distance the next ni mari aago wọn ló wọlé nọ́mbà bẹ̀rẹ̀ sí ní fohùn sílẹ̀ lórí aago fún mi. kí ni nǹkan tó tún fẹ́ kíní kan ṣèbí mi sọ pé máa mú balance wá fáwọn ni máa ṣe gbá àwọn oníjẹ́ kí n wọnú lu ìmọ̀ àwọn oníjẹ́ kò sí nǹkan tí wọ́n sọ tán o wọn àwọn báyìí pé eré orí igi àṣekọ mẹdún ni ṣé orí ilẹ̀ máa dẹ́rù bàmí báyìí ni màá tàn padà èmi àti wọn padà ara wa a dẹ̀ mú nǹkan lẹ̀. ẹ mú oh yes. bíi ti báwo. oh forget about that. nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé kò ṣe pé nǹkan kan ṣì wà láwọn ọ̀pọ̀lọpọ̀ yìí díà èmi àti tani èmi àti káyọ̀dé kí ni nǹkan tó fẹ́ wà láàrin èmi àti ẹ̀ kò sí nǹkan kan tí mo tún fẹ́ fi káyọ̀dé ṣe mọ́ ọ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe fún mi á jẹ́ wípé mi ò mú oore nìyẹn tí bá tún padà sọ́dọ̀ káyọ̀dé táwùtù ni káyọ̀dé pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún mi yẹn kò wá ní àmì òun ṣàbára mọ́re jẹ màdìá kò sí nǹkan kan láàrin èmi àti ẹ̀. kò sí nǹkan kan láàrin ọkùnrin àmọ́ mi. kò sí kan láàrin èmi àti ẹ̀ àkúlé ọmọ àpáta òsùnwọ̀n olóko dá sí sọ́bẹ̀ sùn fapó rọrí ọmọ wọlé ìyàbú ẹkún sọ́bẹ̀ sùn fapó rọrí ọmọ wọlé ìyàkáwọ́ mórí àkúlé yóò tó yóò tó ọ̀gẹ̀ ẹ̀bọ̀ bàbá bàbá ẹ̀rọ ṣe wáyé wáyé gbèsè mi yà yíyà má sọ lẹ̀ à nínú ibẹ̀ yẹn. ẹ ẹ kí ló ṣe sàmú kí ló ṣe yọ̀ wọ́n. ẹ mọ̀ tó ṣe ẹ mọ̀ tó ṣe ẹ mọ̀ tó ṣe. bẹ́ẹ̀. agbọ́nmọ́nà àyán ọ̀sọ̀ gbọ́dọ̀ lẹ́dùn ẹ sì láàmú tó ṣe ó lù nǹkan ni. ẹ bẹ́ẹ̀ ni sá ó lóògùn ni èmi ò fa làálẹ̀ pé tó bá yẹn tó bá bìrì kó kọjá òun náà wá bìrì ní táìmì yẹn bó ewu ọnú ẹ̀ nìyẹn. níbo lẹni tí wọ́n fi nǹkan òun lẹ̀ ń wọ̀ lọ́wọ́ ẹni tó bínú ṣẹ̀kẹ̀ṣẹ̀ tó ti ṣiṣẹ́ yẹn tó báyìí ó ká ni ó ti rọ́ bàbá torí pé èmi ò pẹ́ bínú tí máa tí máa tí máa bínú tó báyìí tí máa ti bínú máa ń ṣe báyìí tí máa bínú ó ká ni kò dúró rárá. ọ̀ọ́ ah, ah, ah, léwu pọ̀ àfikẹ́ ẹ̀ lọ ṣé pé tí àwa wa wa ó máa kú yẹ́kù. bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ lọ rè wá wákọ́ wá fún ní ẹ̀rọ ẹ̀ nìkan ló lè gbẹ̀mí ẹ̀ là bí bẹ́ẹ̀ kọ́ ẹ bàbá ẹ̀yin máa fún ẹ máa fún lẹ́rọ̀ pọ̀ à ń bọ̀ ẹ̀rọ ló ní ìsìn. bàbá bá wẹ̀ pé ṣé kí dúró yín. Hmm, orí ẹ̀ ló kú. kálọ̀ dúró dúró jáde. nìyẹn ta ni. kí ló dé. wo ní sùúrù farabalẹ̀ wo àsìkò yẹn kọ́ lélẹ́yìí o wàhálà ti wà o. wàhálà wo ló dé báyìí. Ah, wàhálà wà o wọ́n ti fògùn náà káyọ̀dé ẹ o. mo dẹ̀ ṣe wà yẹn pákúbálà ló wà àti gbèrò sọ̀rọ̀ bàbá aládùn nígbà tá a máa débẹ̀ bàbá ń jẹ́ kó yé wa wípé tó fògùn náà ààrẹ máa tó yá bí bẹ́ẹ̀ kọ́ ọ̀run lẹ̀rọ. ẹ mo dárùn. ọkọ rẹ ló fògùn náà o àtọ̀sọ́jì ẹ̀rẹ́ lè ṣe láti fọ́ gbogbo òlu ààrẹ ni tó jọ o. Ah, mo gbé ewu ni bọ̀dá mi tó wá dálẹ̀ báyìí torí ọlọ́run irú wàhálà wo wà lélẹ́yìn sí torí ọlọ́run. wo gbọ́ tèmi àsìkò àti dárúkọ lélẹ́yìí o n tó ṣe pàtàkì tó ṣe kókó ni pé kárọ́kọ rẹ̀ torí pé ọwọ́ ẹ̀yìn ẹ̀rọ wà bí bẹ́ẹ̀ kọ́ káàdì máa kú o bàbá ń jẹ́ kó fẹ́ pé káòdè bó ṣe wà yẹn ó ti ń kọlẹ̀ kan ọrún. ẹ ẹ ẹ mọ̀ kọ́ máa pe Mọ́yọ̀ máa pe Mọ́yọ̀ bọ̀ ṣé tó bá ti di ọ̀la ẹ máa mú mi lọ síbẹ̀. Ah, eh, why not kò ń ṣe ẹrù tiwa ẹrù tiẹ̀ ni a máa jọ lọ ni ah. àmọ́ nǹkan tó ṣe pàtàkì ni wípé ìwọ kan fẹ́ rí mbẹ o ọkọ rẹ náà fẹ́ rí mbẹ àbí òun ẹrọ lọ́wọ́ ni. mi ìlọ ẹrọ òkè máa ń pè mo yọ máa ń pè. ìwọ lọ́dẹ sọ bẹ́ẹ̀ tó kẹ́rọ̀ dání. mo yọ máa ma sọ máa rọjò sì yẹn já lọ jàre. tètè wá tètè lọ pé o. bọ́sì tẹ́lá ẹ ẹ sọ fún mi pé nǹkan tuntun yẹn ni ẹ kò sọ fún mi pé ẹ mú kàn lẹ̀ fúnra yẹn ni. ṣáà ti wà ní dojú ẹ̀ báyìí sẹ́ àti mo dojú ẹ̀ báyìí. ẹ wò ó Bímpé ló jẹ́ kó yé mi pé tí wọn ò bá rí ẹ̀rọ nǹkan tẹ́ fi nù ó ṣeé ṣe kí Káyọ̀dé kú o. nǹkan tó sọ fún mi nìyẹn. ìyàrá kílẹ̀ yìí. aláàtí. mi ò rántí mọ̀ mi ò rántí mọ̀ mi ò rántí mọ̀ mi ò rántí mọ̀ ṣé olùkọ́ amúni súnmọ́ lọ́nà ọmọdé wọ̀nyí. ṣé mo ti ṣé mo ti dáhùn báyìí sí. ó dà kí ni nǹkan tá a máa wá ṣe báyìí. kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí kí ni mo mọ̀ ká máa ṣe kí ni mo mọ̀ ọlá pé ọ̀rọ̀ Ah, ni àmì dáwọ̀ àrùn làmàdá. Ah, ó dà kó bí mo ti wí ẹ wò àwọn boys kan ló ń dàgbà náà wọ́n ń lé àwọn yẹn káàkiri èmi bá dẹ̀ mú kí òrùka kan bá mi ṣàkídẹ́rù bá wọn àfi bọ́n ṣe bẹ̀sẹ̀ wá mi káàkiri tán ní pé kí n wá lo ẹ̀rọ fún wọn. olùrùka ibo ló ti rórùka. ìwọ̀n yẹ òrùka kan báyìí òrùka òrùka ẹlẹ́lọ tí bàbá kan báyìí tó fún mi pẹ̀lú yín ayé yóò ní bàjẹ́ ó ẹ̀ ní polúkúrú sí ayé yóò wá tó òru máa fòrú ọ̀pọ̀ ẹ̀ ń gbowó bàtà yìí bá ń jáyé ẹ̀ mọ̀ bá wọn jáyé ni ẹ̀ fi lè jàgbá lé ẹ fi mọ́tò jagba mọ́tò gbogbo tí wọ́n ṣe ní mèremère Olódùmarè ó ṣe fún yín mo dúpẹ́ o. bàbá ẹgbà ẹ bá wọn fẹlẹ ra nǹkan fún àwọn ilé. èmi nìkan tán ẹ tún fún un lówó ẹ ọ̀dà ẹ ẹ̀yin ọmọ mi ní o ṣe nǹkan kan fún yín wò ó àwọn kọjú sí mi kí n kọjú sí ọ òun ní ọgọ́mọ ni wò pẹ̀lú olódùmarè jọdá ẹ̀ẹ́ mi náà ṣe yín lórí kékeré kan ẹ wò mọ́jàgbá ń yà ni wọ́n ń pè é báyìí ẹ bá pé ogún gbọ́gbọ̀n àgòyé dérú wọn wọ́n gbà gbà kó dání bá ọ̀rẹ́ wa wọn náà gbà ẹ sòríire torí n ti ń bẹ lọ òrùka ti ń bẹ lọ yín níjọ́kíjọ́ tí ẹ bá rí wọ̀ sí tẹ̀ fẹ́ kù ẹ fòrùka ìṣọwọ́ ẹnikẹ́ni ẹni yòówù kó jẹ́ tẹ́ ẹ bá ti fi nà án yóò ṣubú ni kódà kó wá jẹ́ pé èèyàn wá pọ̀ lọ bìbà bẹ́ẹ̀ bá bu yẹ̀pẹ̀ tẹ́ ẹ bá dàlù wọn gbogbo wọn yóò ṣubú àwa sọpọ́rọ̀ wa dọ̀rọ̀ eléré ẹ wá dópin bí èèyàn bá sì kan lè ba bẹ ẹni èèyàn yìí padà náà tán tẹ́ ẹ bá forùkà ìṣọwọ́ tẹ́ ẹ bá mú gílẹ̀ báyìí tẹ́ ẹ fi fàlà ẹnikẹ́ni tó bá dá kọjá kélégbé téèyàn bá wà lọ gbogbo nǹkan yẹn kí wà ní ẹ̀rọ ẹ̀. Ah, eh, ọlẹ́rẹ̀ wa fún mi ọjà ṣáàkì eh, eh, ẹ̀rọ rẹ̀ rí ẹnikẹ́ni tó bá lò nù tí nǹkan bá ta sí tó ta sí yóò wá mú ìtọ̀ ẹ̀rọ àbọ̀ṣì ẹ̀jẹ̀ kọ́ pé n tẹ̀ sí mi ẹ̀ fún tọ̀ mu ọ parí tó bá dìde fírí lorúkọ ń dìde wá dìde. ẹ ṣe àdúpẹ́. ẹ ṣe bàbá. àgbà onítàn lórílẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o. ó di bàbá tọjọ́ sí tọjọ́ sí òǹtọjọ́ sí òǹtọrọ mọ́ pọ̀ àṣírí ńlá ni òrùka ọjọ́ sí ọjọ́ sí ọjọ́ sí òǹtọrọ mọ́ pọ̀ àṣírí ńlá ni. òrùka yẹn láti jọ tí bàbá yẹn ti fún wa kò jújọ́ kejì lọ tẹ́mi ti sọnù nígbà tí mi ò ní ń fi ṣe ó ṣe ń láti máa tọ́jú orú nǹkan bẹ́ẹ̀. mo kàn jù sínú kóló kíní sìgá ní mọ́tò ni ṣé mo nígbà tí dààmú yẹn pọ̀ jù nínú wò pé a ah, ṣé báwọn lè nà máa máa halẹ̀ mọ́yàn ni ṣé wọ́n lè máa pè kíní kan ní má jàgbá yà bẹ́ẹ̀ mi náà ṣe mo ti mo fi lálẹ́ ẹlẹ́ nìyẹn o ẹ̀rọ ẹ̀ ni mo fẹ́ kẹ́ fún mi sí báyìí sí. Ah, ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ má sọ pé gbàgbé ẹ kúnlẹ̀ o ẹ káàbọ̀ ó jàre. ah bàbá ọkọ mi ẹ kúrọ̀lẹ́ sà ìyàwó mi ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́. mo ṣe ní tó bá di weekend yìí ni kí wàá yọjú sí i. ó yà weekend ní bàbá wọn mo tó wà ní ẹjọ́ rẹ weekend lọ ẹ ó jọ fẹ bọdà. bọ̀dá Túndé bọ̀dá Túndé ẹ ẹ mọ mi. Mm-hmm. ah ìjọ létí ni ṣé túndé ló ń jẹ ni àbí àti pé ń bọ́lẹ̀ tí mo ra. mú mọ wọn dáadáa my dear bọ̀dá túndé ni àbúrò káyọ̀dé káyọ̀dé kan náà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. tí ó lu òrùka yìí. bẹ́ẹ̀ ni ẹ bọ̀dá túndé ah, ṣé ẹ ti rántí mi náà. mi ò rántí yín sẹ́yìn. Ah, lẹ́dùn gbogbo orin tẹ́ ṣe fún mi. ẹ ní sùúrù ṣe lọ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ni mo mọ̀ ẹ̀yin náà ti ró polúkú ikún tẹ́lẹ̀ kẹ́ tó gbé pa sí i ṣé rẹ bí bọ́dà mi ṣe wà yẹn pé báwọn náà rí ṣe bí ọmọ tàbí ẹ̀ tẹ́lẹ̀ o sódìrì ọkàn change ní ọ̀dẹ̀ gbàgà ayọ̀ ọ̀dẹ̀ bẹ̀ sí ṣe bí ọmọ tákàkiri tẹ́ bá rí ìgbà tí wọ́n wà ní school best student ni wọ́n wọ́n mọ̀ ìgbọ́n mo ṣe wà yẹn bí o gbẹ́dẹ̀ ṣe wá change kò yé mi ṣé wàá rí àmọ̀ràn tẹ́ máa fún ni pé oyún tó wà nínú yẹn ẹ má make attempt láti ṣe anything sí o kí nǹkan mi máa lọ ṣe yín ṣe ti gbọ́ ó dẹ̀wọ̀n pé bó pẹ́ bóyá náà bọ́dà mi máa change padà sí better ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àbíyí tẹ̀yìn rẹ̀ ọlọ́run kọ́ tó sọ́nà ti gbé. kò tó pẹ́ ṣé ẹ yẹ́nì tí ìjọba ti ní ìdíṣẹ́ gbọ́ ẹ wá sọ́dọ̀ mi tí n bá ní ìkáwọ́ ẹ̀ tí mo lè ṣe fún máa ṣe fún ìṣẹ̀lẹ̀ gbọ́. ṣé ẹ ti wá rántí mi báyìí. mi ò rántí náà. Ah. ìyàwó mi kò lè rántí àmọ́ ohun tí mo fẹ́ béèrè ni pé ṣé òun gangan ni àbúrò káyọ̀dé tẹnu lórúkọ yìí àwọn ni. ó lè dọ́dọ̀ kàwé rẹ̀ bàbá tó fún wa ní òrùka yẹn àgbọ́dọ̀ wà àwárí. Hmm. ọkì bó bá pẹ́ kì í yá mọ́ mo bọ́ ìyẹn náà. ó ń fẹ́rẹ́ òkùnkùn ayé ń kò dòdò ta ló lè mọ̀rìn rẹ̀ rìn agbára òjò ń gbé ìdí àtòǹbọ̀rọ̀ ìṣẹ́pẹ́ olúwa ṣọ́ ni o nínú ayé yìí o. òrùka ọjọ́ sí òrùka ọjọ́ sí òrùka ọjọ́ sí o ọ̀rọ̀ mọ́ tún rọ mọ́ pọ̀ rẹpẹṣẹ àṣírí ńlá ni o. òrùka ọjọ́ sí o bàbá òrùka ọjọ́ sí òun tó rọ mọ́ pọ̀ àṣírí ńlá ni. ẹ dákun ẹ jọ ta ló lọmọdé ìlú kánò yín. ẹ sà mi ìná nìkan kan àjọjà ni o mo kàn fi ọwọ́ fa ìlà sílẹ̀ lẹ́ báyìí nínú nǹkan. ẹ mi fi nọ́mbọ̀ dá. èmi ló nà ní nǹkan. ọ̀hún ló kó báyìí. dákun dábọ̀ kó fi èdè mọ́ ọ̀gbọ́ kó fi èdè kùn mọ́mọ́ kún ló bí o sórí ẹ̀rọ kìnnìkan tó fi nà yìí bá a fún lẹ́rọ òrùka yìí jẹ́wọ́ nítorí wípé bọ́n bá gbé ńlẹ̀ tó bá gbé lọ òkè òkun kódà kan gbé kó bẹ́ẹ̀ kó tún gbé lọ lẹ́gbò míì bó ti lọ ní òsè bò. bàbá ibi ọ̀rọ̀ ẹ̀gbọ́n náà ni wàhálà ọ̀ tí mo wá tí mo lọ sọ́dọ̀ wọn mi rántí. bọ̀dá túndé ṣé ẹ̀rọ ìbò yìí ni ẹ wá wo ẹ̀dẹ̀ ta kété síbẹ̀ yẹn. mi ò mọ rí o. àti sọ fún bí o ṣe sọ kó lè mọ ọyàn kó dáyàn púpọ̀ mọ́. Hmm. báwo ni ṣé bí àwọn tí wọ́n ń nà ní. ojú kan náà lámàsí wa ẹni tó fò kánà ọlọ́run ọ̀mẹ̀rọ ẹ̀. ẹ gbọ́ gbọ́dà. ẹ ṣe sùúrù ìyàwó àyàwó ẹjọ ẹjọ ẹ má bínú ó kún mọ ẹyànjú. Túndé mọ́mì Túndé mọ́mì kí ló ṣe bọ́ kí ló ṣe bọ́ dáhùn sáré kí ló ṣe wọ́n. ṣé bó náà mọ̀ rí sìn. gbẹ̀ngà. gbẹ̀ngà kọ́ lórúkọ mi ò tún dé lórúkọ mi. ẹ wò bọ̀dá Túndé for a very long time let him lose memory yìí ọ̀dọ̀ àwọn tẹ wà ní tí wọ́n ń tọ́jú yín. ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ ta fi dé bí báyìí. ẹ wò ṣé rí mo ṣetán láti jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. àwa ni àwa láti jẹ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣeun ṣe rí bí ọ̀rọ̀ náà ti jẹ́. mo kí yín ẹ̀yin ìyá wa ifá ní kí yín Ọ̀rúnmìlà sì ní í ṣe yín pẹ̀lẹ́ ẹ rí ká wí fún ni ká gbọ́ ńlá alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbà awo òkè ìjẹrù ẹ wàá rò tọ́ ọdún tẹ̀ ń wò ó mọ̀ yóò ni ó mọ̀ jó lọ lórí àwọn ọmọ tẹ̀ ti torí rẹ̀ báyìí Ifá sọ̀rọ̀ lórí wọn púpọ̀ Ifá lè yí àkọ́kọ́ wọn tó jágbàlagbà Ifá ní kẹ́ ẹ kíra yín kú oríire lórí ọ̀rọ̀ rẹ̀ Ifá lọ́mọ olóríire olólókìkí sì ní pẹ̀lú ó ní bẹ́ẹ̀ tí ń wò ó oríire lu ká gbogbo ara rẹ̀ báyìí bí ajere ni ifá ni ẹ ṣètọ́jú rẹ o ó ní gbogbo ibikíbi tó bá wá fẹ́ kàwé dé ìgbésí ayé rẹ náà ní kẹ́ ẹ ràn lọ́wọ́ dé torí bẹ́ẹ̀ tí ń wo òun gbogbo ibi tó bá ti dáwọ́lé ọ̀gá ní ọmọ jẹ́ ń bẹ̀rẹ̀ yín ọ̀la bí ifá ti wí lórí ọ̀rọ̀ rẹ. ẹ bàbá mo gbọ́ ògbó ọ̀rọ̀ yín ètò jẹ́ obìnrin bíi pinnu wọn kọ́. bàbá wa ẹ wò mí ṣé eré ìtójóbìnrin ifá ní kẹ́ ẹ kún fún àdúrà fún lọ́pọ̀lọpọ̀ kódà bẹ́ ẹ bá lè gbàwé lórí rẹ̀ dáadáa ní mẹ́sàn-án mẹ́wàá ẹ bẹ̀rẹ̀ sí ní gbàgbá yìí torí bẹ́ẹ̀ tí ń wo ẹ mọ̀ jẹ́ mi ò tán yìí ẹ kàn mọ̀ ṣe fún yín kò lè ṣe fún yín jẹ. apẹ̀rẹ̀ lásán ni ẹ sì mọ̀ wípé bí èèyàn bá ń pọnmi sínú apẹ̀rẹ̀ láyìí jíjò ní ìmọ̀ jù. ṣé bí n ń sọ̀rọ̀ àbí ta ni. èèyàn bí n pé nìyàwó bí òun ti wà ní títí láéláé wọn mọ tọ́jú rẹ ni wọn ò lè tọ́jú yàn ẹ wọn fọkàn sí pé yóò ṣe fún yín jẹ o kò sí ìrànlọ́wọ́ kan tí yóò ṣe fún yín àfi kó wọn mọ fọwọ́ tiẹ̀ kọ́ mọ tọrọ jẹ ọwọ́ rẹ báyìí ò lè tẹnu bí ó ti bá kú nù ìfà ti gbé lórí ọ̀rọ̀ tiẹ̀. ẹ wo ẹ ẹ bá mi tún ọ̀pẹ̀lẹ̀ yìí dá kẹ́ ẹ tún dá bóyá sọ nǹkan mi. ìyá wa ifá ìkúrọ ọdún ti pín ni. Ah, ẹ tẹ̀síwájú. èyí tó jẹ́ kékeré pátápátá nu wọn Babátúndé ìfànù ìfani lórí ọ̀rọ̀ tiẹ̀ náà ẹ̀yà ìtọ́wọ́ fàbẹ̀ ẹ̀ tọ́wọ́ rẹ̀ ọmọ tẹ̀ ń wò ó ifá ló ṣùmàrè ni òṣùmàrè rẹ̀ ó là látòjú ọ̀run báyìí yóò sì kanlẹ̀ yóò pòkè ṣé ẹ wá ráwọ̀ méjèèjì tí ń bẹ lára òṣùmàrè rẹ̀ báyìí òun rẹ̀ ni ó mú un ifá ló lórí rẹ̀ ọmọ lòun náà ó lóníṣòwò ńlá ni pẹ̀lú ó ní bí bá ti ń ṣòwò nílẹ̀ yìí wọ́n sì mọ gbogbo kìkì rẹ̀ báyìí lókè òkun lọ́hùn bó bá gbégbá oró wúlẹ̀ ó di dandan ẹ̀ta ní ìta kọmọ ẹranko tó ta òun ní kọ̀ọ̀kan mọ̀ ta bá a bá sì ju ṣúgà ńlẹ̀ nǹkan ṣìkìtì lè rà á pẹ́ẹ́bù bí wọ́n ti mọ pẹ́ẹ́bù nù olórí lòun náà. bàbá gbogbo ọ̀rọ̀ tẹ sọ mi gbọ́ kọ̀ọ̀kan kù náà ọ̀rọ̀ tí Bímpé tẹ sọ yìí ṣé kò ní ètùtù kò nẹ́bọ̀ kankan ni ifá ìbalẹ̀ kó mọ̀ yòòhùn ẹ̀bọ bẹ́ẹ̀ náà sì lọ pẹ̀lẹ́ ìbalẹ̀ kó mọ̀ yòòhùn ètùtù ẹ̀rí kò sí kinní kan tó ṣòro ṣe ń wájú Elédùà ṣé ẹ rí ọmọbìnrin bíi pé tẹ̀ ń wíwùn a lè ṣètùtù sọ̀rọ̀ tiẹ̀ náà ṣùgbọ́n bá a bá wá ṣètùtù àdúrà láì fìtì kélédùà òjì ó gbà táwọn mọ́lẹ̀ àmọ́ bó bá wá ṣe é ṣe ni o lórí ọ̀rọ̀ rẹ̀. tó bá ṣe é ṣe ni. Mm, bẹ́ẹ̀ ni kò sí àrídájú. bó bá wàá ṣe é ṣe ni ifá pọnlẹ ifá hmm? jẹ kó ṣe é ṣe. ẹ yadun pé ọ̀rọ̀ ló gbọ́ yìí o ó mọ̀ pé àwọn ọmọ ìyá wọn ò sí mọ́ hmm. ìkànṣó ló jẹ́ tiẹ̀ nù wọn báyìí. Hmm. ṣé bó náà náà dẹ̀ ní kò mórí ọlá wáyé. bàwa fẹ́ kó pa gbogbo wọn papọ̀ báyìí kó tọ́jú gbogbo wọn papọ̀ ọlọ́run elédùnmarè á wá fún ẹ wò ó mọ̀ pé bó bá tọ́jú wọn náà tiẹ̀ náà ló máa padà dá o. wọ́n tọ́jú wọn àìtọ́jú wọn ti jẹ́ tọ́jú wọn. ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ẹ̀wù bàbá ẹ ṣe ládùúpẹ́. àwọn ọmọ ilé òfin yìí ṣe ẹgbọ́ kìlọ̀ òótọ́ ọnú ló lájẹsẹ́kù. gbà mhm. má wàá gbàgbé bí n ṣe ní kó lò ó. ẹ ṣe bàbá mi lè gbàgbé mi lè gbàgbé rárá. tó o bá ti sábó lóògùn ṣe pé <laughs> yóò sì jẹ́ fún ọ. ọ̀sẹ̀. ọ̀sà oní ọ̀jẹ́ ògùn tí ọba jẹ ewé òpè ni sọgbọ́n mi sórí ẹ̀gbọ́n tí wọ́n ní yóò máa ṣe olórí tó lóun kàwé yóò máa lọ kàwé rẹ̀ ń gáréèjì tó bá sì kàwé tó ń gáréèjì bẹ̀ náà ti máa ṣe olórí fún wọn tó yí ọ. ẹ ṣe mo dúpẹ́ ẹ ìyí àbúrò nǹkan. àbúrò mo fẹ́ kí a ṣe iṣẹ́ òun ní ìkọ̀kan tá à ń yọ sẹ̀lẹ́kùn mi tó yí ọ sórí tàbúrò òun olúkóyè akirikóyè àtàrìnkóyè òun láàfi kóyè rẹ̀ àwọn wàá sọdún òfin fún iye rẹ ọlọ parapara ń bẹ ní tó bá mọ kan ní ìtajà níjòrè ṣọgbọ ó fọkàn ara ẹ balẹ̀ yóò dà fún ẹ kò ní ṣàṣetì ṣáàrí tó bá fi lè rí bí gbẹ ṣẹ bí mo ṣe fẹ́ kó rí ẹwọ kékeré báyìí lóbi yín. esunsun tí ń fò kiri yóò fi àìmọ̀ rẹ̀ yára rẹ̀ dà àìníwòye ọ̀la ní múnidóró àìrònú jinlẹ̀ yóò tàbí ẹ̀kẹ́nikẹ́ni mọ̀ pé kò lè bí wa. wà ìka máa ṣe o máa ṣe o àbọ̀ ń bọ̀ wá. ó dàbí ni pé mo ti ń rántí ẹ̀rọ oògùn tí wọ́n fi náwó ìbáyìí mo ti ń rántí ẹ̀ báyìí báyìí báyìí ó ti ń yé mi ó rántí rán mi létí báyìí mo gbà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àmọ́ láti bàtà tí ń bọ̀ tán ti ń sọ̀rọ̀ yìí ó ràn ò mi létí ìsọ̀yé ń sọ sí mi lọ́kàn báyìí báyìí ni agbanilójú orúnkún sẹ́yìn bẹ́ẹ̀ tọ́nà ló kábò ní tiẹ̀ ti jẹ́. ẹ má bínú bàbá òótọ́ ni àbúrò mi lò ṣe rí òrùka tí wọ́n fi nà ọmọkùnrin wọn jọ fún àwa méjèèjì nígbà náà ẹni tó dẹ̀ fún wa dẹ̀ sọ fún wa ẹ̀rọ ẹ̀ wípé tàbá ti fi nà yàn ó jẹ́ kó yé wa wípé ẹni tó bá fi òrùka yẹn nà yàn òun náà ni kó lọ tọ̀ ìtọ̀ yẹn nìkan fún ẹni tó fi gbá lórúkà nìkan fún mi. mo ti rántí báyìí sìn. ìtọ̀ lásán ni. ààrẹ bá yá lágbára ọlọ́run. ẹ bá ìtọ́lá ká lè ìtọ́lá ká báyìí lè tọ gbogbo ẹ̀ délẹ̀ yọ pẹ̀lú. mi ìbẹjà mi mọ mi ìbẹjà. ara ni yá dùn á. bàbá máa dá kìsì kan nínú ẹ̀yìn mi gbọ́dọ̀. wọ́n lọ lé ẹ ẹ ẹ wò ó ntọ́gbìn lọ́ka ó ti yẹ orí nù àfọwọ́fà lélẹ̀ kì í sàmúwọ̀ ọlọ́run. bàbá kí ló ṣe màmí. bí ó ti bá kú nù. ẹ màmí màmí màmí màmí ẹ kú bàtà lẹ ẹ wọ bàtà. bọ́ ọ pa bàtà lọ́wọ́ ẹ̀ bọ́ ọ wọ́ sí lẹ́sẹ̀ yóò tún kóru padà. mo dárò màmí ẹ jọ orí jù bàbá ẹ jọ ń torí ọlọ́run. àlọ́ bí ó ti rìn lé kánò. yóò mọ̀ rìn lọ yóò mọ rìn lọ. wáì ah! wáì ó ti tó náà èyí ń dúpẹ́ tọ̀hún ń dúpẹ́ èmi kọ́ ni mo lọ pẹ́ ọlọ́run ọba ló lọ pẹ́ ẹ̀gbẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá wa ṣẹ́gun tí ó mú ogun àtọ̀tẹ̀ tó bá wa tẹ̀rí ọlọ́run bá ní kẹjẹ́ adúpẹ́ fún òun ni gbogbo ẹ̀tọ́ sí ó ti bá wa ṣẹ́gun sí ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní tẹ̀lébẹ́gi lójú igi àmì igi padà rúwé ń sin àbí ò padà rúwé lẹ́yìn gbogbo wàhálà tí wọ́n fi ń ṣe. ọ̀pọ̀ jẹ́ wípé abatẹnijẹ́ máa ń fa owó aago sẹ́yìn ni wọn ò lè pa kádàrá dà gẹ́gẹ́ bí wọ́n ti wí. ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ náà ọ̀rọ̀ mi wá dorí kò dorí káyọ̀dé ọ̀rọ̀ mi dorí ẹ báyìí lẹ́yìn ìgbà tí egbe ti regbe tégbe ti regbe báyìí ṣé ìwé ṣì wọ̀n ẹ́ kà òyì fẹ́ kàwé sí àbí òun fẹ́ kà mọ́. ẹ sà tí bá rí opportunity àti padà sí school máa padà sà. Ah, ah, why not opportunity ó sùn lọ rẹpẹtẹ opportunity wà lẹ́fún láti kàwé láti ibi tó ti fẹ́ gbé títí tó fi máa parí ẹ̀ ó ní opportunity tó pọ̀ agbára ọlọ́run lẹ́yìn. àti wípé tó bá tún wá parí ẹ̀kọ́ ta tún wá ń wé iṣẹ́ ti dúró lẹ̀ fún àfi tó bá tún wá fẹ́ ṣe ni nítorí èyí tèmi ṣe ní kò kàwé ìjù wípé béèyàn bá tiẹ̀ kàwé ẹ̀dọ̀dọ̀ àmì tó kàwé tó gbòòlì iṣẹ́ yòówù tó bá wá yàn láàyò tó fẹ́ ṣe ó máa jẹ́ kí iṣẹ́ yẹn tún ní ìlọsíwájú irú ẹni tó kàwé á tún lè gbéṣẹ́ yẹn lárugẹ ju bó ṣe yẹ lọ ju bó ṣe wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ so iṣẹ́ tó bá wùn ẹ́ tó bá fẹ́ fi ṣe lẹ́yìn o lè fi ṣe túndé ń tiẹ̀ òun ò ní wàhálà kankan láti sìn lọ ó dàbí pé máa hand over gbogbo businesses mi lè túndé lọ́wọ́ èmi à ń lọ China ni o à ń lọ Dubai Hong Kong lóríṣiríṣi ni bóyá ti bá mi òun mọ ojú ọ̀nà wàhálà tèmi kan á dẹ̀kun àbí bàbá wálé ayé àmà sinmi ni so wàá tẹ̀kíà ẹ̀. You'll be hungry. And she lives in a house with dad. Me and mama, I'm lonely in my ẹ ṣe wọn ní ìjọba àpótí nítorí òpin àwọn ìsinmi ọ̀sà ní ọkọ mi kò tọ́pẹ́ kò tọ́pẹ́ àdúrà tèmi ni pé gbogbo ogun tọ́lọ́run ti ṣẹ́ kò ní gbérinú lágbára ọlọ́run gbogbo ìkólọ yín pátápátá báyìí ọlọ́run máa máa dá padà ní ìlọ́po ìlọ́po ìlọ́po ọlọ́run jẹ́ ká rí wàhálà àwọn olùdókòwò ọmọ ẹ̀ wọ́n lè jẹ́ ìlú tó kàn àyànmọ́ ọ̀run tàtàyé nàgà wò kò ṣe é yí padà èyí òun wá wí tẹ́lẹ̀ dá láṣẹ. ẹni ni ó ṣe ó di dandan